أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمسه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته ṣoṣo bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ìgẹ̀ Ọlọ́run kó máa bá ànábì àwọn aráàlú rẹ̀ àwọn sọ̀rọ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé lè fi àsìkò ṣòfò abẹ́lọ́ gbogbo àwọn ìgbìyànjú wa lọ́sàn-án àti lóru nínú àwẹ̀ ṣáájú àwẹ̀ lẹ́yìn bàtà àwẹ̀ bá tó lọ kọ́nà bàbá àlekè ọlá kó gbà lọ́wọ́ wa gbogbo àwọn ìgbìyànjú kálukú lè tẹ̀kú náà kẹ́límọ́tò lọ́ọ̀hìn ìyàlẹ̀ ọ̀rẹ́yà kó lè já sí pé tọ́lọ́ òun ni ó lè ké abẹ́ lọ́wọ́ tọ́lọ́run náà ní ojú ọmọ lékè ọlọ́run ọba ní pamọ́ adẹ́bọrẹ́ bí àwọn bàbá ṣe máa ń ṣe ládùúgbò tá a bá wọn lẹ́nu kó o sì máa bá ní gbé súnà ànábì ga ọlọ́ọ̀bá ń ṣe rẹ̀ àwọn tí wọ́n ṣe agbátẹrù ètò yìí náà ní sunday alákọ̀ọ́kọ́ yìí nínú rọmọdọ́nù tí rọmọdọ́nù náà di mẹ́rin forty forty thirty nine tó sì déédéé may twenty tí mi ìbá ṣe mistake àníyàn wa náà ní káwọn èèyàn lè gbọ́ tọlọ́run yé ọlọ́run yé á gbọ́ tọlọ́run yé gbogbo tá a bá wá ń gbọ́ jẹ́ ká lè máa lò ó kí àdírẹ́sì ọmọ ọkọ̀ kọjá lẹ́tà gbogbo wa náà tá jẹ́ pé ọlọ́run kọ́lọ̀ kó jẹ́ pé tiwa náà àtúwárà bàbá bàbá tí àwọn náà tún wà níjókòó yìí wọn àròpẹ́yìn ọmọ èké nìkan òun ni kẹ́ ẹ máa dá sí i àbí bẹ́ẹ̀ ti ẹ̀kọ́ kí lẹ fẹ́ sọ tí a gbọ́ rí nínú nǹkan tí wọ́n ti ṣàlàyé fún wa làwa náà tàn wọ́n tún wí wọ́n àwọn máàkì ẹ̀ pé ọgbà pass mark yìí ìdí ìkúdí ẹ̀ káàtó ṣùgbọ́n torí wípé àníyàn tọlọ́run làwọn torí ẹ̀ wá ìyẹn ní ọ̀jẹ̀ kan fojú fún àwọn bí a bá ti ṣe àṣìṣe tọ́lá àwọn èèyàn kan mẹ́ta wá lọ wá sí wọn lọ gbọ́ wá sí wọn lọ máàkì grammar wọn lọ máàkì errors ṣùgbọ́n wa ní jẹ́ kí ètò ọ̀dà nínú wá sí yẹn kó ṣe kí ni o kó wúlò fún wa so ọ̀wé tí ọ̀dà yẹn lásán òun ni wọ́n rí abẹ náà bá ń sáwà báyìí náà ní ẹ̀sán olóore so wá sí ẹ̀ bá ti ń ráwọ̀ àgbàlagbà náà bẹ ọkàn ọmọ balẹ̀ pé àsáwọn ọmọ ẹgbẹ́ ìlú èyí sáwọn ìpàdé dáa ṣe. jọ̀mọ́ ọ̀rọ̀ tẹ́lifíyàtúlẹ̀ ọ̀la bóòlà ṣe ń rin bó o la ṣe ń tọ́jú ọmọ tí ó fi ya re tí ó fi ya dáadáa nínú Islam òun náà ni a fi sọ̀rọ̀ sẹ́rí tọ́píìkì yìí téèyàn bá ń sọ ojoojúmọ́ ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ àfẹni tí ò bá máa gbọ́ news àbẹ́ni tí ọ̀ràn ti ń lọ lágbàáyé ni ò ní mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ táwọn èèyàn ń bí wọ́n sọ̀kan jọ gbéga òkè àmọ́ ẹ má jẹ́ ká tara wa jẹ ẹ jẹ́ kí mo báyìí ẹ lọ wo àwọn ọmọ tọ́já sí báwọn náà ṣe kọ̀dọ̀ tí wọ́n máa ń gba gáràjì kì ẹ má jẹ́ parọ́ fún yín wàláì àwọn ọmọ mùsùlùmí ló pọ̀ mọ́ ó dùn tó fọlọ́ búra state office wọn àdúgbò mi lọ́wọ́ pẹ̀lú eyín tó jóná. pẹ̀lú ojú tí ń sáré tí ọ̀rẹ́ rìn wọ́n wà kí wọn bóyá ká lẹ́nu lásán kékeré ọ̀la tàbí àwọn èèyàn yìí àwọn ọmọ wa lọ́pọ̀ wọ́n sì á lára mọ̀tọ́ lẹ́jọ́ tọ́dún ìwọ́n ti lẹ kó sára mo bàlá ilé wáàsí. wáàsí ti di bí ọ̀rọ̀ àwọn celebrities náà wáàsí téèyàn ẹ ti sọ di pé kásálàwà náà ṣe wáàsí kálàwà náà ṣe kéde o àṣe wáàsí àwẹ̀ wáàsí kọjá àṣe wáàsí àwẹ̀ ìta fẹ́ lò bí wáàsí wípé bóò làwọn èèyàn ṣe yí padà sí lẹ́yìn ìgbà tí wọ́n gbọ́ wáàsí have they internalized the lecture ṣé tí wọ́n gbọ́ yẹn sọ ti wọnú ara wọn lọ ṣé ó translate síṣẹ́ tá a fi wá rí wípé orúkọ dá pé a ah, lẹ́yìn wáàsí àwọn atakẹ́sẹ̀ ti wá fọ lẹ́yìn wáàsí a ah, wọ́n sọ̀rọ̀ a ah, fàṣọ àpọ̀ ajánásì rẹ̀ lọ́gbọ́lọ́ jánásì àwọn ọmọ wa lọ́pọ̀ náà àwọn ti ṣe tí mò ń sọ yé mi wọ́n fẹ́ gba gáràjì àwọn ọmọ wa lọ́pọ̀ àwọn ọmọ mùsùlùmí ló pọ̀ bẹ́ẹ̀ fi mọ̀ òun kí ló dé tí wọ́n kà sí báwọn ọmọ náà rà àwọn ọmọ tí àwọn ọmọ wa tán rà yẹn wọ́n ti wá gbọ̀lúdé báyìí wọ́n kò ní ìṣúwò rẹ̀ yá wẹ̀ abẹ náà kọ́lọ̀ jẹ́ kọ́pẹ́ṣẹ̀ àwọn tí ó ní ìṣúwò tó dé kù pátákọ́lọ̀ tọ̀tọ̀ náà ó ti chéǹjì àwọn abẹ́gbẹ́ àbẹ́yìn àwẹ̀ ọdún èmi ò mú màlágà wọ́n à sí tá a máa ń ṣe nínú rédíò ìkan ti béèrè béèrè rí pé àbá sẹ́ni àrùn kan ní pọ́blẹ́mù wà láìsí gáì náà rẹ̀ tí mo lè máa fà sí gàdíẹ̀ tí bá ti jẹ sàárì gan kí n tó fà tí máa sí lọ ó ero sẹ́yìn oúnjẹ kan problem àyàfó olè yóò ṣe àwọn adá ilé ìgbà ọ̀gbọ́n sáwà ni ó pè lórí fóònù ní o ọmọ tó ṣẹlẹ̀ ọlọ́run wa sórí kálọ̀ máńdèjì lọ́ba máa ń fà tẹ́lẹ̀ sọ́ọ́dì máa mọ̀ tọ́ba dẹ̀yìn àwẹ̀ mẹ́wàá tó sọ́ọ́dì méjì dẹ̀yìn àwẹ̀ ogún sọ́ọ́dẹ̀ yọ kan lẹ́yìn lẹ́yìn kankan mọ́ ó díẹ̀ díẹ̀ owó ti gbàgbé tí ah! ilé ah! lè ah! ilé sìgá ń bá lọ́rùn tiẹ̀ yóò sì gbà wọ́n àwọn ọmọ wa náà sì ni wọ́n. jama anabi sallallahu alaihi wasallam tó ní sàzáwò àjúlé wà lóúdà ìwàjú fa inni mọ̀ káfí rọ́ǹbì kọ́mọlẹ́kú mọ́mọ́ yóò mọ̀ kí á ẹ máa fẹ́ àwọn obìnrin àwọn obìnrin bẹ́ẹ̀ mi màá fi yín pọ̀ ní gbogbo ọjọ́ yòókù lọ níbi ọ̀gbìnbí ẹjọ́ sọmọ onísìgá àdàbí òfin proud sọmọ ọlọ́tì àdàbí òfin proud sẹ́yìn tí ń dà láàmú rárá kì í ṣe àwọn ọmọ bẹ́ẹ̀ àwọn ọmọ wa kan rẹ̀ yàmọ́ ẹ lọ àwọn ọmọ tí ń gbá bọ́ọ̀lù kí àwọn tọ́jú pásítọ̀ yẹ kán lọ lé eke rọlẹ̀ wọn ò ní lọ lé eke bọ́ọ̀lù ní o òun ni wọ́n gbá káàkiri tá a bá lọ wo irú àwọn ọmọ yìí á rí pọ̀pọ̀lọpọ̀ wọn àwọn ọmọ wa ni eyín òrujú ẹkẹ tẹ́wọ́ bẹ́ẹ̀ ṣe sample ẹkẹ ẹmú fíìdì bíi twenty tó bá popular nìbàdàn ẹ lọ sí fíìdì odinjo ẹ lọ sí fíìdì tó wà ní adélagun ẹ tó lọ síbi ètò wà lọ́nà wà ẹ kọfì síbi ọ̀nà ìjókòdó ẹ wá máwọn fíìdì ńláńlá mẹ́wàá báwọn nìbàdàn só ti yé ẹ wá lọ ṣàkọọ́lẹ̀ àwọn ọmọ tó wà ń fíìdì ẹ wá gbé sí percentage ẹ lọ wọ ọmọ tó pọ̀ jù àwọn ọmọ wa ni wọ́n máa gbá bọ́ọ̀lù kí inú òlu ẹ má ṣe mistake o kò nítorí ẹ̀ kò kírun o kò nítorí ẹ̀kọ́ lọ léèké o àti bíi fíìdì yẹn òun làwọn ọmọ kan ó ti pè sínú ẹgbẹ́ cortism pé wáá jọ ẹgbẹ́ burúkú àtibẹ̀ làwọn kan ó ti máa fún lówó àtibẹ̀ òun náà máa ní girlfriend àtibẹ̀ kí ni ó padà ṣẹlẹ̀ òun náà dọ̀ máa ta díẹ̀ nínú wọn ni ó gbà bọ́ọ̀lù jẹun bọ́ọ̀lù èsè tọrọ kọ́ọ̀bù kèése ń tọ́ fọ́nkálé tó bá wọn ìwọ̀nba díẹ̀ nínú wọn ni ó padà rí klọ́ọ̀bù kan tí ó ti máa jẹun ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n padà ya tọ́ọ̀gì kẹ́yìn ni bí wọ́n ṣe ń yàtá àrí wọn. àwọn wo lọ́pọ̀ jù náà ọmọ tí ń gbá bọ́ọ̀lù kì í ṣe báwọn ọmọ wa ni. sẹ́rù àwọn ọmọ eléyìí lànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam yóò fi proud kì í ṣe irú wọn. jama ẹ lọ wo àwọn ọmọ tó ń bóra ẹ lọ wo àwọn ọmọ tí wọ́n ń bleach àwọn ọmọ wa lọ́pọ̀ jù nù wọn ìfọ̀ ẹ̀rọ ọmọ mi tí ó tún lo small cape pẹ̀lú ẹ̀ ó ti bóra tán pẹ̀lú ẹ̀ ó ti ṣe kí ló kọ ẹ̀ ẹ̀ kanna rẹ̀ báyìí bí ẹni tó fẹ́ máa fò torí pọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yìí sẹ́rígbà míì à ń ṣàlàyé àwọn nǹkan yìí tèmi bá rí wọn mo máa ń pìtì wọn pé ah kìí ṣe fọ́ọ̀tì àwọn ọmọ yìí àwọn òbí wọn náà lẹ́jọ́ tí wọ́n jẹ́ wájú ọlọ́run àwa tá a já àáfàá náà kọ́lọ́run forí jì wá àfi tọ́lọ́run bá forí jà wá náà àwa náà lẹ́jọ́ tá a jẹ́ wájú ọlọ́run <clears throat> tọ́lá rínú àwọn ọmọ yìí náà tó ti lọ lé kéwú rí ṣé ń gbọ́ lọ lé kéwú sọ́gbọ́ òdodo èèyàn lè ya tọ́ọ̀gì ẹ mọ́ sí mi gbọ́ ànábì ọlọ́run lànábì wa nọ́ọ̀hù alẹ́ ìsàlám ọmọ rẹ̀ ya tọ́ọ̀gì ṣùgbọ́n anabi yìí nóhù ó ṣe ń tọ́ yẹ kó ṣe ó ṣe wáàsí fún ọmọ ẹ̀ ní òṣè kí ni o òun ni ọ̀gbọ́n sàáwí ìlàlì jabal yàṣímú ní mínàlímà téèyàn bá ṣe ń tọ́ yẹ kó ṣe tọ́mọ padà ya tọ́ọ̀gì èèyàn lẹ́sẹ̀ wájú ọlọ́run òun ni ọ̀dáyà rẹ̀ jẹ́ àwọn ọmọ wa pọ̀ nínú àwọn ọmọ tí wọ́n ń bóra ẹ tó fi yẹn lẹ̀ ẹ lọ́ọ́ wo ọ̀rọ̀ bí wọ́n ṣe ń kó àwọn ọmọ obìnrin kúrò ní nàìjíríà lẹ́nu bí ọdún mélòó sẹ́yìn wọ́n ò tún lọ polongo ẹ̀ lórí rédíò ìjọba ìlú wa ò ṣe làákàyè àwọn ìpolówó kan ń bẹ wà láì tí ọmọ bí ìyànnú kin Jonathan kinní limited ẹ wá gbà ní kinní kan ní ní kòkó àòsì ń ká báwọn èèyàn ṣe kinní kan lọ ìlú kan ìjọba ọ̀yẹ́ kan bú sẹ́kù ní pé à sincerely Nigeria so worst débi pé àwọn èèyàn ti ń kó Nigeria lójoojúmọ́ kìí ṣe pé wọ́n lọ kẹ́kọ̀ọ́ nìkan o àwọn èèyàn wá ṣẹ́ lọ àwọn èèyàn wá pọ̀ ní London tí wọ́n lọ ṣiṣẹ́ wọ́n pọ̀ l'Amẹ́ríkà tán lọ ṣiṣẹ́ àkọ́tọ́rù wọ́n lùbẹ̀ pa Malaysia wọ́n pọ̀ digbí wọ́n pọ̀ ní Sudan wọ́n pọ̀ lẹ́mẹ́rẹ́ẹ̀tì ibo lọ́mọ Nàìjíríà ọ̀fẹ́ sí lágbàáyé sọ fún mi kọ̀fẹ́ sí ìgbà tí ìlú tiwa ọ̀dà ìkan ń bẹ ládùúgbò mi London ló ti ń ṣiṣẹ́ òfin àdúgbò wa sì ni pé ẹ gbọ́dọ̀ tan jẹnẹrétọ̀ kọjá aago mọ́kànlá ṣùgbọ́n bí tóun ti ń bọ̀ ooru èémú wọn wọn èémú náà lọ wàláì ìmọ̀ tan jẹnẹrétọ̀ mọ̀júmọ́ ni àwọn láńlọ́ọ̀dù náà yà gba kámú pé àbídẹ́ you kill me no no no no no kí n má wálé fọ́dún mọ́ ń gbà yẹn tó ti wálé báyìí yọ tan jẹnẹrétọ̀ mọ̀júmọ́ ni torí kò lè cope àwa sì lálẹ́ mọ́ni láàrin ijọ́ márùn-ún yìí ó ti má wà láǹtí wa àwa ṣe kí ni o àwo ti ní fáànù tá a fi máa fẹ́ ra níjọ abádówó ra pẹtrol àtọ̀ jẹnẹrétọ̀ di kí ni o aago mẹ́wàá sí mọ́kànlá á sùn látàgọ́ mọ́kànlá mọ́júmọ́ òru ó ṣe kí ni o yọ hàn wà léèmọ̀ kódà ó hàn affect ìbáadà wà láì tíná bá wà tàjúdù gan rọrùn everywhere ìmọ̀lẹ́ ọ̀ wà ẹ̀ ráyè tìlá wà ẹ̀ ráyè ṣe gbogbo nǹkan ìlú wa gan kó bá wa àwọn ọmọ nàìjíríà pọ̀ tán ti wáṣẹ́ lọ wọ́n wá ń kó àwọn obìnrin náà wọ́n lọ fi hàn ṣaṣẹ́wó ẹ lọ wo àwọn tó pọ̀ jù náà àwọn tó fi ń ṣàṣẹ́wó yìí àwọn ọmọ wa from authentic source kódà ìmí ń bẹ tí ò ṣe é máa sọ tí wọ́n tó ń fọ́ọ̀kọ̀ ẹ̀sìn kó wọn lọ àwọn orílẹ̀ kan tó jẹ́ pé àwọn náà tó lọ fọ́ọ̀lù 15 zìnà gbogbo ọtí ìyàwó náà wọ́n fẹ́ lọ wọ́n lọ kínní kan ọ̀ sọ ṣe àbọ̀mọ̀ àbúrò obìnrin o ṣe làákàyè kó o dúró nàìjíríà ọmọ ta kúlíkúlí ntọ́lọ́run bá ní orí kọ́ ọmọ ta pure water kọ́lọ́run fàlùbáríkà sí fún ọ. àwọn ọmọ ti ya aṣẹ́wó lọ nínú ìlú sẹ́rù ọmọ báwọn lànàbí wa Muhammad sallallahu alayhi wa ni ó fi máa proud. àwọn ọmọ onísàgì nǹkan tí ó gbé ṣòkòtò bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ dì tí ó ṣe bíi bíi bẹ́gbẹ́ wọ̀ bíi wèrè òmùlógò ẹ lọ́ọ́ wo ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn ọmọ wa pọ̀ ń bẹ. ẹ wá wo tán bá sọ wípé wọ́n ń jarẹ́ lẹ́yìn eégún ní ìlú ìbàdàn yìí a ti rí odidi mohazino mohazino mọ́sálásí tóun náà ń gbé egun àwọn àáfàá ló ti di kẹfìrí o lọ túbá o onímọ̀lẹ́ ọ̀ láwọn ọmọ sọ̀rọ̀ lé àwọn ẹ lọ wọ àwọn ọmọ tí màá tẹ̀lé léegun àwọn ọmọ tó ń tán jó kọ Rashidi Rasaki wọ́n pọ̀ nù wọn tí wọ́n ń tẹ̀lé léegun àwọn ọmọ wa pọ̀ ń ẹ wá dákọ majalul fasad ààyè ìbàjẹ́ kan tí ò sáwọn ọmọ wa ń bẹ̀ máa nírọ́ ni. ṣé ẹ rí n tó fà á a gbọ́dọ̀ sọ reality a gbọ́dọ̀ máa pe dúdú funfun fúnra wa ṣé ẹ ráwọn tẹ̀ tí wọn ò lẹ́sìn tẹ́ ẹ bá rí wọn wọn á mójútó ọmọ wọn àwa tako ìlànà kèfèrí pàápàá ìlànà kiriyó pẹ̀lú àwọn ìròrí ibú kan tí wọ́n gbé wá nínú ìròrí wọn ni wípé tọ́ ọ bá ti níyàwó mọ̀bí máa pọ̀ bímọ mẹ́ta ó ti tó ọ bímọ márùn ó ti tó ọ so ìyàwó kan náà sì ni àwa tako ìròrí burúkú yẹn so ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́jà àwọn èèyàn wọn náà wọ́n ń rìgírẹ́tì lọ́jọ́ alẹ́ ìyà jẹ ọ̀pọ̀lọpọ̀ wọn débi làwọn ètò bá gbọ́n nù wọn wọ́n gbọ́n láyé ṣùgbọ́n wọ́n ò tó jíyẹ̀ lọ́dọ̀ ọlọ́run wọ́n wàá fẹ́yàwó kan lẹ́gálẹ̀ bíi àwọn bíi jàmáà bíi bọ́lá àgè wọ́n wàá ní àìmọye àlè níta àbí ẹ̀dìgbà nígbà bọ́lá àgè kú tí àwọn obìnrin ìyàwó rẹ̀ kan náà wà níbi sọ́mi lọ́nà òwúrò òdùn bíi wọ́n bí àwọn ọmọ tọjọ́ báyìí ìyàwó rẹ̀ gẹ́gẹ́ tọ́jà legally married wife kò lọ́dún méjì tí n bá ṣe mistake láyé tó fi kú ó padà ní ìfọ̀pá gíga ni torí n tó ti rò pé èmi nìkan mo lọ́kọ mo ní gbogbo dúkìá yìí nígbà táwọn yòókù náà kó ọmọ wálé tán rí i pé ah, wàláì kò rújú àwọn ọmọ ọkọ wálé léyìí lọ́yàsì lòun náà bóyá jọ́ọ̀jì gan ni tilẹ́fù rẹ̀ ti lọ òkè gan sotiye sincerely ó padà òun náà lọ bọ́kọ rẹ̀ sotiye wọ́n máa yanjú ẹ̀nu jáàná mọ̀ lọ àwọn ò lè ṣe gbogbo ohun tí kiri yóò ń preach yẹn sẹ́yìn tí mò ń sọ yìí ọ kan ìyàwó kan ọmọ mẹ́ta àwọn ọkọ wọn ń jìyà lọ́jọ́ alẹ́ ni sotiye ọmọ rẹ̀ kan wà London ó bímọ ọlọ́ọ̀lọ́ sùn mẹ́ta London ìkan tó wà ní Britain ó bímọ bàbá wa máa ra búrẹ́dì jẹ́ kí yá àmọ́ bí àwọn àdúgbò àmọ́ sá fún un tàbí kọ́mọ nígbà bá dọjú alẹ́ kọ́mọ ṣe sìnà kí lóòtẹ́ẹ̀lì yóò ti dìdàkudà àwọn olóṣèlú gbélé yìí ṣùgbọ́n wọn náà oníyàwó kan ó bímọ mẹ́sàn-án àbọ̀mọ méje oníyàwó méjì obi bímọ fourteen oníyàwó mẹ́ta bọ́yọ̀ ọmọ eighteen ọmọ twenty one tó rí ọmọ tó bí ìyàwó tó ní yìí ó tó lè jẹ́ sábàbí iná fún ọlọ́dọ̀ ọlọ́run pẹ̀lú túù tẹ́ríbíyà tó bá já sí pé ẹ̀kọ́ ọbú ló fún wọn tó ò fún wọn lẹ́kọ̀ọ́ dáadáa ńlá sọ pé a gbọ́dọ̀ balance ẹ̀ àwọn ò sọpọ́ọ̀tì ìyàwó kan ọmọ mẹ́ta ṣùgbọ́n gbogbo oyè ìyàwó tó o bá fẹ́ láyé rẹ gbogbo oyè ọmọ tó o bá bí mójútó tẹ́rí bí àwọn ìyẹn lànàbì sallallahu alaihi wasallam ni ó ṣe fi yín proud àáfàá wa ní ìtọ́jú ọmọ tẹ́rí bí yà ká mú ní kọ̀ọ̀kan àsìkò olé tó bẹ̀ máa summarize ẹ̀ bí ní láàyè tàbí àwọn kókó tó yẹ ká rí dìmú á rí dìmú alákọ̀ọ́kọ́ ń bẹ̀ sẹ́ẹ̀rí ká bímọ gangan kì í sọ̀rọ̀ yẹn keese gbogbo ẹni tó bá má bi ma. máa àwọn ọkẹ mọ bẹlẹ gbogbo àwọn ọmọ wa ta à ń tọrọ ọmọ fún ọlọ́mọba ni fún oju. tuntun ojú àáfà wàláì ẹ̀bùn lọ́mọ látọ̀dọ̀ yahabuli máa ń yà ṣááwù ìnáfà tó bá wọ fọ ní kíni o obìnrin àwọn àáfà ọmọ obìnrin ó yàbí òye ní aya forty nine sí fifty olóyún lílá ìmọ̀lùkù sàmọ́wá ti wà lára sórí ìkápá ni sánmà àtìlẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ló wà yàkùlùkù máa yàṣà òun ní máa dẹ̀dà bọ́ bá ṣe wù tó bá wà wù yàhábùlì máa ń wù náà ọlọ́run a máa fẹ́ tó bá wù lọ́mọ obìnrin tó róbìnrin ní ọ̀pọ̀ jù láyé obìnrin lọ́pọ̀ jù láyé wọn ò sì tí ì pọ̀ tó ó ti wà ní àdìsí ànábì sallallahu alaihi tó bá di òpin ayé ratio one to fifty ni obìnrin fifty ọkùnrin ẹyọ kan so orí lásìkò tá a wà yìí náà àwọn obìnrin ti ń multiply ọkùnrin láìmọye ìlọ́po ọ̀fà tó jẹ́ pé kálukú gbọ́dọ̀ mójútó ọmọ rẹ̀ obìnrin àwọn ọmọ ti ń do ń zìnà wọ́n ti ń daṣẹ́wó tó jẹ́ pé orí Facebook náà ti ń parí iṣẹ́ lọ́wọ́ fọ́kùn ẹgbẹ́ òun lè òun lè òun lè yọba send picture rẹ̀ sọkùnrin ẹ̀rọ ọmọ mi náà nú àwọn ọmọ tán láwọn ń lò jáàbù náà ó gbé picture rẹ̀ sórí Facebook ó fi ṣe profile picture ní WhatsApp ó gbé sí Instagram ta ló ń polówó ọjà fún ìjáàbù tó ń lò kò yí ọ sìnà ń bẹ lára rẹ ìṣesí aṣẹ́wó ọ̀nbẹ́nu ẹ̀jẹ̀ rẹ àwọn obìnrin ìtànà àwọn èèmọ̀ gbéra wọn sórí íńtánẹ́ẹ̀tì ta ló ń polówó ọjà fún o ò lè rọ́kọ ẹni ọlọ́run lórí Facebook bó ṣe ṣe rádaràda O òun sì nà bí ẹgbẹ́ rẹ náà lórí àwọn kan ṣe lánàá wọ́n ń sunkún ẹ̀ lónìí ẹni tó ọ̀mọ̀ ọmọ ibi tó ti wá ọmọ àwọn wo ló tírèènì ẹ̀ irú ẹ̀kọ́ wo ló ní irú ìwà wo ní ń bẹ lára rẹ̀ ẹjọ́ à ń tara yín jẹ torí pé máa ń pòsì copy and paste yóò kó yóò kó fàtàwà àfáà kan àfáà Nokia ó ṣe fàtàwà báyìí àfáà Samsung ṣe fàtàwà ìwọ ti á rò pé oní ọ̀rẹ́ copy and paste ni àìmọye àwọn sisters tí wọ́n ń sunkún orú ẹ̀ lọ́wọ́ báyìí pé ah àwọn ṣe ọkọ̀ fẹ́ ọkọ̀ orí Facebook torí pé ẹ ò ní mọ true picture kódà brọ́bà kan ó ti dàgbọ́ ìtòyàwó méjì mẹ́ta nínú àwọn tó fẹ́ lórí Facebook wọ́n tó celebrate ẹ̀ kíní kan kíní kan each other today ó ti divorce àìmọye obìnrin ìsìn torí kẹrin wọn fẹ́ chatting ni ó gùdù chatting always online ni àwọn ọmọ tó àwọn ọmọ tí sì máa ń wá kàràbàtà wà virgin fẹ́ pé òun ni ọkọ̀ ṣe kíní o ní ọkọ̀ fi kọ́kọ́rọ́ sílẹ̀kùn wọn láti bá kárí àwọn jẹ́ lẹ́yìn àwọn àsìkò díẹ̀ yọ̀ọ́kẹ́ wà wọn wàhálà kan phew ó ju hàn sínú dustbin yóò tún wẹ́lò míì yóò tún wá sùn míì tí wọ́n ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ jama ọlọ́run ó ti fẹ̀yẹ̀ kan tó máa pé ọba wù ó lè fẹ́ tó bá wù lóbìn torobìn ni wọ́n pọ̀ jù láyé kódà tó bá tó di ijọ́ ọ̀gbìndé alkiyama ọlọ́run lè jẹ́yìn ọwọ́ àǹbẹ́ o obìnrin ó tọ́pọ̀ jù nùnà obìnrin ọ̀pọ̀ jù ń bo nínú náà obìnrin náà ni ọ̀pọ̀ jù lálùjẹ náà àwọn àfa àṣàlàyé ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú population kan tá a bá rò ní torí pé lálùjẹ náà náà ọkùnrin kan lè fẹ́ yàwó seventy ṣùgbọ́n nínú náà obìnrin ó tọ́pọ̀ jù ọkùnrin lọ nínú àlùjẹ́ náà náà obìnrin náà ni wọ́n pọ̀jù ọkùnrin lọ gbogbo bí ẹ bá rí lónìí ta ni máa pọ̀jù jẹ́mọ̀ obìnrin wọ́n àsìtàn ṣe gan tó súnmọ́ ni pọ́bìnrin náà ni ọ̀pọ̀ jù àwọn obìnrin ọlọ́run wá lè fún yàn lọ́mọ obìnrin kó o lè tọ́jú ẹ̀ ni wàyà ábùlì máa ń yàṣá òfurufú tó bá wọ ọlọ́run ó lè fún ọlọ́mọ ọkùnrin áwùjùzà wíjù ń dùkúrọ́ náà wàyí náà ẹ̀yìn ọ̀la máa ń fẹ́ kó fún alọ́kùnrin kó fún alóbìnrin tó bá ń fẹ́ nìkan lọ́kùnrin ọkùnrin ọkùnrin inú rẹ̀ ò ní dùn ẹlòmíràn wàhálà ọkàn ọkàn ló ń bí ọjẹrì ọ̀rẹ́ tiẹ̀ ti sú mi méjì ò sọ àwọn kan ní òbí kankan sàlẹ̀ alhamdulilayi obìnrin obìnrin obìnrin obìnrin mọ̀ ń bì gbogbo àwọn ọmọ tí ó lọlé ọkọ kò tiẹ̀ bá rò lé táwọn ọmọ kẹtọ bá bọ́ pé òun ní ọjà ròlé rẹ tọ́ bá sàròlé rẹ nu ọgbà ẹ̀wọ̀n ńkọ́ tọ́lọ́ ń bá fún ọ lóbe dúpẹ́ tọ́ bá fún ọ lọ́kùnrin dúpẹ́ tọ́ bá ro méjèèjì pọ̀ fún ọ tó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wàyẹ́jì alùmọ́ ń yà ṣááwù àkímọ́ iná wù àlímọ̀ kọ́dẹ̀ tó bá sì wọ ọlọ́run a máa ṣẹlòmíì lágàn àgàn tí ò ní bímọ sórí àìbímọ kìí sàrùn jẹ́mọ́ ẹ̀jẹ̀ jẹ́ àgbàrin yé ara tán fi máa mẹ́lòmíì lọ sọ́ọ̀tì nìyẹn àìbímọ kìí sàdánwò àwọn èké ẹ̀fẹ́ ni nínú àwọn tọ́lọ́ nífẹ̀ẹ́ sí jù níyà wa Aisha ìyàwó ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam mo rò pé àwọn ìyá wa Aisha dáadáa níbi tí ìyá wa Aisha lápọ̀nlé dé wàláì ọlọ́run mọ ẹni tí ń jẹ́ Aisha bintu Abubakar ọlọ́run dàmọ̀ ọlọ́run mọ̀ọ́mọ̀ torí tiẹ̀ ọ sọ odidi súrà kalẹ̀ súràtù nọ́ọ̀rù fíbàrọ̀ àti hà pé ìyàwó Aisha irọ́ tán pamọ́ kò rí bẹ́ẹ̀ Aisha ọlọ́run jìbìrì bá ànábì pé ọlọ́run ní kí n máa sálámà sí ìyàwó Aisha ìyàwó Aisha láti òkè sánmà lọ́lọ́run ti so yìgì rẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam alimoyim ìyàwó Aisha tá a wá ń sọ yìí gbogbo ọdún tó lò lọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn àfáà ní kódà kò lóyún àárọ̀ dalẹ́rú distraction yìí ti pọ̀ jù kò lóyún àárọ̀ pé é dalẹ́ rí ìyẹn túmọ̀ sí pé kání tọ́lọ̀ fi máa ń nífẹ̀ẹ́ èèyàn òun ni kọjá sí pé kó bímọ ìyàwó Aisha lè bí tọmọ two hundred ọlọ́run lákàkọ́ sọ̀rọ̀ ìyàwó Aisha pọ̀ ọlọ́run dẹ̀ fọ́ mọ́ tó ti bẹ́ẹ̀ náà ìyàwó Aisha ò bímọ tẹ̀kù ọlọ́run bá lè kẹ́ ẹ̀ kí ló jẹ́ àmọ́ ṣàlàyé eléyìí àwọn èèyàn ń di kèfèrí lónìí torí wọn ò bímọ wọ́n torí ipò òbí mọ fún ọlọ́jọ́ ẹgbẹ́ àjẹ́ ẹgbẹ́ àjẹ́ ò ní òbí mọ àjẹ́ ò lè fún yàn lọ́mọ wọ́n torí wípé òbí mọ kọ́ ọlọ́mọ lódò ní sọ́ọ̀tì wà ní mùsùlùmí òdodo inú ìsìláàmù ọlọ́run ọ nídìí gbangba ṣe wọ́n pé ọ padà bímọ bá kódà gbogbo bá bímọ torí náà ẹ má torí pé èèyàn wà bímọ káwá di kèfèrí ọlọ́run lòun lòun máa ń ṣe bẹ́ẹ̀ iná wú àlímọ́ kọ̀dé ọlọ́run ní máa ń tọ́jú ọkálukú wa tọba fún ọlọ́kùnrin ó ní máa rẹ̀ pé ń tọ́jú ọ̀nù tó fún ọlọ́bìn ó ní máa rẹ̀ tó sí ọlágàn ọmọ sí alágbára sí tí ọba fún ọlọ́mọ kìí ṣe pọ́ yọ̀lẹ̀ kìí ṣe pọ́ mọ́tọ́ lọ́dọ̀ rẹ̀ kò fún ọ ni èyí fi wa pé a gbọ́dọ̀ ṣé ẹ tó wá rí àwọn ẹni ọlọ́ọ̀ wọ́n máa máa máa ń tọrọ pé kọ́ lọ́wọ́ fáwọn ọlọ́wọ́ gidi nínú suratul Furqan Quran chapter twenty five verse seventy four ọlọ́run ní ẹ̀rí àwọn ẹni ọlọ́run àwọn ìbádò rahman ara àdó àwọn ni pé rọ́bà náà abilana mina azuwaji náà wàdúrẹ́yà àti náà qurrata ayunin náà. wàjíàlá lèmọ́tẹ̀kì na ìmáàmá gbogbo àwọn ẹja máa ṣàdúrà yẹn ama mọ níwọ̀ ọlọ́run ọba wa ọ̀wà tàwa lọ́rẹ̀ tó hab irú tọ́lọ̀ ń lò yẹn náà ní naa ọ̀rọ̀ pé mo dá pé mo pé lọ́kùnrin wà láìkọ̀ràn wọ́n máa wá tọrọ pé ọba abilà náà mi náà náà látara àwọn ìyàwó wa látara àwọn ọkọ wa tàwa lọ́rẹ wàdúrí yáàtìnà àtàwọn àrọ́mọdọ́mọ wa kí lọ́mọ wa ṣe fún wa kúrọ́tà ááyù ni àwọn ọmọ tán máa jẹ́ ìtùtù ojú àwọn ọmọ àrídùnnú àwọn ọmọ tí wọ́n fi máa ń tọrọ ọmọ wàjẹ́ àlùnà lè lọ́tẹ̀kì náà ìmáàmá. àsátà wa àtàwọn ìyàwó wa àtàwọn ọmọ wa ṣe wá ní aṣíwájú fáwọn ẹni ọlọ́run fáwọn olùpáyà ọlọ́run àwa náà mọ ṣàdúrà lórí àwọn ọmọ wa jọmọ tó bá wá rí bẹ́ẹ̀ àáfàá ní bíbímọ nǹkan méjì ni ọmọ lè jẹ́ níìmọ̀ wàkọ́díyẹ̀ kúnú níkímọ̀ wàfítínà jàmọ ẹjẹ ẹjẹ afarabalẹ̀ tẹríbíà gẹ́gẹ́ la fẹ́ sọ ṣùgbọ́n ọmọ tá a fẹ́ rè kákọsọ nǹkan díẹ̀ nípa ọmọ ṣé ẹ rí kéèyàn òbí mọ ó lè jẹ́ oore ìkẹ́ látọ̀dọ̀ ọlọ ó sì lè jẹ́ wàhálà àdánwò fìtínátì ìfòòró tí ó tún jẹ́ èèyàn ó jìyà láyé àtọ̀dọ̀ ọlọ ọlọ́ni alimalu walibanuna zinatul hayati duniya ṣé ẹ rí dúkìá lé ayé àtọmọ ọ̀sọ́ ayé ni ẹ̀wọ̀n tó bá pè zina àṣẹ àlùwáládù zina kéèyàn òbí ma ọ̀sọ́ ni wà ní oore ìdẹ̀kùn ọlọ́run ni ẹ máa wò ọlọ́wà ni wàlẹ̀ bá kìyàtù sọ̀lẹ̀ hàtù wà khairun amala ní suratul Quran chapter eighteen verse forty six ọlọ́run jẹ́ kó yẹ wá pé oore ìdùnnú lọ́mọ ọ̀ṣọ́ iyì ẹ̀yẹ òun lọ́mọ anábìwa Muhammad sallallahu alayhi wa sallam ká lè mọ̀ pé oore lọ́mọ ó tún máa wọn àdíìsì wá tó pọ̀ ó ní ìdámọ́ tábìnú ádámà ìǹkọ́tọ̀ àmọ́lù ìlàmí ńsàlásí ìlà sọ fún ọ lẹ́ẹ̀kan àwọn dèdèrìn tó ní kéyìn òbí ma mẹ́ta máa wò mí o ẹnìkan ó bí ma mẹ́ta ọmọ kọ̀ọ̀kan wá mú ten ten million wá jàmọ́ èlò ní tiẹ̀ thirty million ẹnìkan bímọ mẹ́wàá ọmọ kọ̀ọ̀kan mú ten ten million wá èlò ní ọ̀jẹ̀ tiẹ̀ hundred million sọ́wọ́ àfi bàbá oní thirty million wọ̀ hundred million àṣé ni mò ń sọ lórí ọmọ kọ̀ọ̀kan tó ọba tó kú ládàtọ̀ ọmọ ọlọ́run nìkan ló lè sọ ọgbọ́n tí mo sọ yìí lórí ọmọ lórí ọmọ ládá téèyàn ọmọ gbà tó o bá tírèèni wọn nílànà tọlọ ọ̀kántébù ni. anábì ní ìdámọ́ àdìsí àbúrò rà ní tọ́wà ní sọ̀rọ̀ muslim ó ní téèyàn bá ti lè kú nínú àwọn tí wọn ìpàwé iṣẹ́ eré wọn dé òun làwọn tán bá fọmọ rélẹ̀ láyé ó ní ara nǹkan mẹ́ta tí ọmọ lọ bá àkáǹtì òkú yẹn ẹyọ kan mi ń bẹ̀ ní awúwálàdé sọ́ọ̀lẹ̀ ẹ̀yẹdẹ̀rọ̀lá ànábì fọlájẹ́ tí ìfò ọ̀sọ̀pọ̀ ọmọ OPC ọ̀sọ̀pọ̀ ọmọ onírẹ̀ga jane kọ̀sọ́pọ̀ ọmọ tí ń bóra kọ̀lọ́ máa ṣẹ́wó kọ̀lọ́ máa tọ́ọ̀gì irú ọmọ wo wàhálà dán sọ́ọ̀lì hàn a righteous a pious child ọmọ tọ́jọ́ ọmọ rẹ tọ́jọ́ olùbẹ̀rù ọlọ́run ọmọ tí ń kírun tí ń gbààwẹ̀ ó ń ka kùránì ó ń ṣètọrẹ àánú ó lówó lọ́wọ́ lọ ájì ó tún ṣe wúmúra ó ń ṣe dáadáa à irú ọmọ eléyìí àdúrà tó bá ṣe yọ ọmọ bòbí ẹ ìjọsìn tó bá ṣe òbí rẹ ọgbà ládàá ń bẹ ìwọ tó yẹ pé ìyàwó kan ọmọ méjì àánú rẹ ń ṣe mí ọlọ́run bá ń fọlọ́ kẹ́ bàbá àti ìyá tèmi àwọn méjèèjì ti lọ́dọ̀ ọlọ́ ìyàwó méjì péré bàbá kódà ó dùn kẹ́ bàbá mi ọ̀fẹ́ kọjá ìyàwó méjì wàláì ó dùn káfẹ́ tó bíi mẹ́ta mẹ́rin mo wo bí ládàyàn ọba ṣe pọ̀ tó ní ìsìn ìyàwó méjì péré a sì jẹ́ fourteen nínú fámìlì wa kọ̀kọ̀ sí kírísítẹ́nì kankan nù wa ná falilẹ̀ alhamd ọlọ́run lọ́wọ́ àmọ́ ẹyẹ lára tí ọmọ ọ̀nà àkáǹtì bàbá tèmi lójoojúmọ́ àǹtí mi tán bí mi lé ẹlẹ́yà ni tó ń bojú mo ti lábúrò mẹ́ta táwọn náà jẹ́ lẹ́yà ọ̀dẹ́lẹ́yà mẹ́rin báwọn àáfàá náà tó wá lọ kódé ìtọ́jẹ́ lásán mẹ́rin wá ní ìsẹ̀ yọ parí university of Ìlọrin lọ́dún yìí tó ń ṣe Islamic studies kò sí kiri yóò kankan nù wa a dẹ̀ ń kírun ara wọn tí ọjà àfa dáadáa nù wa o ṣùgbọ́n àwọn náà ń kírun lẹ́yìn tó sì pọ̀jù náà àwọn mẹ́rin láwọn kò dín ní mẹ́wàá nù wa tó lè ka Kùránì àfa wo iye ládá tí àbáwọn ọmọ àgbà lẹ́yìn mọ́sálásí tí wọ́n kọ́ táyé pé àti kírun darí ń bẹ̀ ṣubú yìí láàárọ̀ yìí àti ṣe wáàsí darí ń bẹ̀ àǹkítà ráwì ń bẹ̀ ìwọ́ wá níyàwó kan ọmọ mẹ́ta lóbi dèdèrè ní ọ́ ọmọ mẹ́ta tó wá ya tọ́ọ̀gì okú àkúrun kò sí ládá tí ọmọ wa bọ́ ọmọ tọ́ba ti ẹ̀bí máa pàtàkì àwọn ọ̀gá ya tọ́ọ̀gì tó ọbí mọ mẹ́wàá mẹ́ta ya tọ́ọ̀gì méje yẹn ni ọlọ́ ọlọ́mọdé kankan ya tọ́ọ̀gì náà ọmọ tiwa o sọ wọn pé látara ọmọ méje àkáǹtì rẹ ọmọ ṣe kí ni o sọ wọn pé ìyá máa bímọ lójú ayé náà tọ́ ẹ pé àwọn ọmọ kan ó lówó lọ́wọ́ ní kírẹ́dìtì àkáǹtì ẹ ṣùgbọ́n àwọn ọmọ kan tẹ́yẹ̀ your account has been credited with one hundred thousand naira from bẹ́ẹ̀ yẹn jẹ́ Rasheed ọmọ rẹ̀ ń jẹ́ Anas from Anas Rasheed ó gbà pé táwọn jàmọ́ ọmọ mi ló kírẹ́dìtì àkáǹtì rẹ̀ ó tó dijọ́ kejì tóńtón tóńtón your account has been credited with two hundred and fifty thousand naira from ọmọ rẹ̀ kejì bàbá àti gbogbo àwọn ọmọ rẹ̀ kò sẹ́yìn tó láàánú ẹ̀ wọ́n yẹ kírẹ́dìtì àkáǹtì ẹ̀ yíyá ẹsẹ̀ wọn tọrọ láìsí jẹ́ kí àdúgbò àṣẹ ńlá ṣe gbọ́dọ̀ bímọ káwa mójútó wọn kó lè jẹ́ pé lójú ayé wọ́n mọ kírẹ́dìtì àkáǹtì wa nígbà tá a bá tún kú wọ́n mọ kírẹ́dìtì ẹ̀ tọmọ rẹ ọba wa kírẹ́dìtì àkáǹtì ẹ ọwọ́ pọ́ńkìrún ọ̀ngbàwẹ̀ wàláì wọ́n ti ń kírẹ́dìtì àkáǹtì ẹ nínú àlùjẹ́ náà èyí ò sì lọ lórí kírẹ́dìtì tí ètàn tàyé àmọ́ tán tó bá ti lọ withdraw tóńtó your account has been debited àkáǹtì tí wọn ò ní dẹ́bìtì gan tàlìjẹ́ náà ọlọ́run jẹ́ wà lùjẹ́ náà ká torí rẹ̀ ayérayé anábì nírú tí ọmọ bá wa òun ni àdúrà tọmọ bá ń ṣe ọ̀dà ẹ̀jẹ̀ tó mú tóbìnrin wá tọ́ra àwọn èèyàn ọmọ obìnrin kún ànábì wá ní mọ́nà àlà járí àtẹ́yìnì wọ́ lẹ́nu lè rí ọmọ obìnrin méjì ọ̀rọ̀ tẹ́ríbí là ń sọ tó ní lọ́dọ̀ wá ń bì ibò láwọn ìlú mi náà ọmọ ọkùnrin náà obìnrin kẹ́kọ̀ọ́ fún ọ ti jù kàwé jù kíṣìnì náà ni tó jẹ́ graduate ní kìsìnì wé obìnrin tí èsè graduate sébélé yìí ó ṣe yẹnu òtì àwọn ọmọ wò lélẹ́yìí ó yẹnu òtì wò sébélé yìí ṣe lè máa rẹ àwọn ọmọ lélẹ́ ó rẹ àwọn ọmọ wà lẹ́ẹ̀kọ́jọ́ra wọn kódà kóbìnrin ó jẹ́ phd holder kọ́ máa fi tẹ̀bà ó yàtọ̀ sẹ́yìn tí èsè phd holder ibo ló ti àfiwéra wọn anábìlẹ̀ ń tọ́ bá rí ọmọ obìnrin méjì tí wọ́n fi bàlágà nínú rìwáyà ti alimami lè Bukhari nínú aládàbò lè mufrod bàbá Bukhari ní rìwáyà ziyada kan bẹ́ẹ̀ wà tó dọ̀rọ̀ kà ẹ̀yin pàápàá wa tá a bá jẹ̀yà iṣẹ́ ń bẹ lọ́rọ̀ wa tá a ṣe wọ́n wá bá àwọn ọmọ lódìdí ọmọ nítawọn bàbá fi kọ́ wa láyé ẹjọ́ nígbà táyé ìdàrú bí ayé tiwa yìí nígbà ayé tiwọn ọmọ tó bá lọ ilé ọkọ wọ́n gbọ́dọ̀ bá ìbàlẹ̀ lára rẹ̀ yóò wà fẹ́ jí wọlé ọkọ mélòó làwọn ọmọ tán wà virgin mọ̀ tán wà lódìdí lẹ́sẹ̀s two nígbà táwa wà ní secondary school mọ́ ọmọ ẹran ti dì sẹ́yìn wọ́n kọ́ wa ní àṣà àgbéyàwó nílẹ̀ Yorùbá alárinà ìdáná ìbálé mọ̀ ọ̀rán tí gbogbo àwọn kiri yẹn wọ́n kọ́ wa báyìí tí ìbáṣọ nóòtì mi náà wà nù nóòtì Yorùbá ni ìdáná ni Yorùbá ó ti kó su ewúrẹ́ tẹ́yìn rẹ̀ gbàgbá nǹkan nǹkan lọ mo rò pé àwọn gbé eléyìí

wọ́n ti yọ oníṣìnà mélòó lọmọ tí ń wọlé ọkọ lódìdí mọ́ bí ọ̀kan àwọn ọmọ kọ́ lẹ́kọ̀ọ́ ọlọ́run wá sí dáadáa wà láì bàbá ọkọ rẹ̀ sì ń bẹ láyé ó sun ẹkún níjọ́ kejì nìka rẹ̀ ẹkún farahi ẹkún bẹnu sẹ̀ríà kínú èèyàn ó dùn wà tí ó bu ẹkún ibùdó kọ́ yìí sọ ń tiẹ̀ omi rẹ̀ òkì ń gbóná ẹkún ìbànújẹ́ bá ń sọ kọ́ ìwọ wọn kàn sí ọlọ́wọ́ kò ní ṣùgbọ́n ẹkún ìbànújẹ́ yóò jù ọ lọ́wọ́ kí ló jẹ́ kọ́ ọmọbìnrin ìrùbú ẹ kó sọ fún òdòdó bàbá ọkọ wa pé ọkọ ń jọ kejì bò ní ṣe ìyàwó rẹ wà ní à bàbá wàlá èyí tí ìráyè wọlé gan ẹ ọmọ ayé ìjọ níyàwó rẹ yìí o ọmọ ayé ìjọ inú bàbá wa dùn bàbá bá sáré àrẹ́ǹjì gbogbo àwọn tán máa kó lọ tán máa kó lọ tán máa kó lọ wọ́n bá kó ránṣẹ́ sílé àwọn ìyàwó bàbá wa pé ọmọbìnrin òun bàbá wa ṣe bá olówó kẹ́ bu ẹkún ni pé ah ẹmọ tó jẹ́ tó jẹ́ sọkún ọlọ́run lọ́la ẹnìkan fẹ́ rẹ́pù ẹjọ́ kan ọlọ́run wá là á ó ní kánábà tiẹ̀ wá róhun rẹ́pù náà ṣé bó wọn bá ṣe sọkún ọjọ́ kejì nìka rè sọ̀rọ̀ tó bá lọ bá sọ̀rọ̀ àwọn bàbá ayé ìjọ ń bá tán fálù nǹkan gidi ojú ẹsẹ̀ ní sáré àárẹ̀ wọ́n kó nǹkan lọ ilé wọn bìbá pé ọmọ yín o àwọn bá lódìdí ọmọ ni inú tiẹ̀ náà wá dùn pé ah, ọlọ́run dúpẹ́ ọlọ́run dúpẹ́ fúnra ẹ̀ lọ́nà àárẹ̀ ah, kẹ̀kẹ́ àkùsà wà lẹ́yìn tẹ́ ẹ máa ṣe fún àwọn ìsìlọ́lọ́run ló fóun ó lóun rò pé wọn ọba sanba bánlẹ̀ ẹkún ìbànújẹ́ ọjọ́ kejì bàbá ọkọ inú wa bàbá yẹn wá ń sàbí ó tún wá bò òun lówó pé ọlọ́run jẹ́ ọlálùbáríkà ah, ọmọ dáadáa ni ọ. jọba tọ́ba já sí pé èèyàn ti ṣèjà ìlíyà rí tọ́ba túbá aláforíjì lọ́lọ́run ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn ọmọ lónìí ọ wá ń lé ẹ̀sìn ẹlẹ́sìn bàbá ẹlẹ́sìn ìyá orí Facebook wọ́n kọ̀rọ̀pì sùkúù tó lọ corruption dé bá ibi ó ti lọ kọ́ kọ̀ǹpútà wọ́n kọ ní wàhálà ibi ó ti lọ kọ́ṣẹ́ fáírọ́ọ̀sì wà lára rẹ̀ làwa tá a jóbi a gbọ́dọ̀ mọ mójútó àwọn ọmọ wa pàápàá ẹ̀yin ìyá ẹ mọ̀ bá ọmọ yín sọ̀rọ̀ from time to time ọ gbọ́dọ̀ wọlé ọkọ kọ́ ọmọdé dídí ọmọ o tọ́ ọ béèlè tí ń béèlè kẹ́fín béèlè so dídí ọmọ mọ́ kò sí ní ìka ìfọ́ ọ̀nà fámìlì o kò sí ní ìka ìfọ́ pálọ̀ àwọn ọkọ rẹ̀ ó bóyá méjì wà kán kó lálọ́ọ̀nù rẹ̀ kọ́ ọmọ gbogbo ọmọ ló àwọn fámìlì ẹ̀ wá ní kò ní í ṣe flamboyant nìka lọ́ba bú ẹkún ah tó wọn máa ń lọ flamboyant nìka àwọn ọ̀rẹ́ òun nǹkan nǹkan ọmọ láìkì kí náà wọ́ fẹ́ kò sẹ́ni láìkì àdámọ́ ọmọ nìyẹn ni ẹ jẹ́ kó yọ ọmọ yín pé wà láì tọ́ tí ń béèrè kẹ́fìn tọ́jú ọbẹ̀ tí mo sì ṣèwádìí tó rí bẹ́ẹ̀ mọ́kọ wálé ọmọ ọkọ dé báyìí kámọ́ èèyàn méjì dẹ̀ yìí mọ́ yọ̀ǹda ẹ̀ máa mú lọ kò sí ìnáwó kankan fún ẹ lọ́ máa ṣe sí ilé ọkọ yín so ti àwọn àbúrò rẹ ó lè mọ̀ pé èmi èsè bàbá àyà gbogbo ọmọ mi fẹ́ kán wọlé ọkọ lódìdí ọmọ ìtọ́jọ́ ọkùnrin náà kọ́mọ̀ ṣèṣì náà tí ì wọlé ọkọ mo mọ̀ kan nínú àwọn ọmọ tá a ti kọ́ lẹ́kọ̀ọ́ rí bàbá rẹ̀ sáfà pé àfa o ṣùgbọ́n àwọn tí máa gbọ́rọ̀ ẹnu àwọn àfa àtọ́ decent every three tí bàbá yẹn tó le jù ní bàbá yẹn ti le jù ó ní bàbá òun lọ́lọ́ fáwọn tí ọjà òun ṣẹ̀ṣẹ̀ kódà sísítà òun tí èlò jà ọmọ eléyìí ló ara àdá tí ìwọlé bàbá wọn ti pè wọ́n jọ tó bá ti bẹ̀rẹ̀ sí ní ṣe menstruation every three three months yóò mọ lọ́dọ̀ doctor fertility test ọ̀yà <laughs> jáwọn nọ́ọ̀sì ọ̀yẹ̀ òsán wà lódìdí ọdẹ táwọn bá ti lé bẹ̀rẹ̀ báyìí ó ní àṣewọ̀n ọ̀yẹ̀ àṣe rọ́ni bàbá àwọn kẹ́ àrẹ́jì pẹ̀lú wọn kẹ́ <laughs> ó dàbọ̀ àwọn psychologically wọ́n ti máa wà wọ́n pé eléyìí ọgbọ̀n ọdẹ kó sì tọ́ wà ní ó ní táwọn ìwọlé ọkọ kò sí gàgàdó lè sìn lánàá àwọn bàbá wọn wá ẹsẹ̀ ń dunná bàbá yẹn dẹ̀ ṣe very big nìkan fún wọn òun fẹ́ tara yín gba aládùn táwọn àfa àwọn sọ fáwọn pé ẹni tó bá rí ọmọ méjì yọ wà lùjẹ náà òun sì fẹ́ wà lùjẹ náà òun ò sì bí kọjá obìnrin méjì lòun ṣe lè máa yín bàbá wa jẹ́ ọ̀padà yín wọ́n ń gbà tán wọlé ọkọ tán òun fẹ́ tara yín wà lùjẹ náà ni ìwọ náà tara ọmọ rẹ wà lùjẹ náà tó o bá ti rè wọ́n anábìlẹ̀ tó bá rí ọmọ obìnrin méjì tí wọ́n fi bàlágà wọ́n wá wọlé ọkọ lọ́mọ tí ò ṣe sìnà rí oore ńlá mà ní òkì lórí ọ̀hún já àyàwó malkiyama anáwà wúwà kàhàtà ìwàdọ́ máa sọ bí i ànábì wa mú ka rẹ̀ báyìí ọ papọ̀ èmi àti irú àwọn òbí yẹn á jọ wọ inú ọgbà àlìjánà bí ka méjì ṣe súnmọ́ra wọn báyìí bí ka méjì ṣe wọnú ara wọn láti wọnú ara wa àsáwà náà ká mójú táwọn ọmọ wa ibẹ̀ láti rí àlìjánà ọ̀fẹ́ pẹ̀lú kọ́mọ̀sí rádaràda tí wọ́n ìwọlé ọkọ̀. ọlọ́run nkwa lọ́wọ́ aluwaladu fitna bọ́ọ̀mọ́ ṣe lè jẹ́ oore tá a kà á lẹ́yìn ọmọ tó lè jáde wò tí wọ́n ya rẹ̀ ẹ ya rẹ̀ ẹ bàbá rẹ̀ mọ́lẹ̀ jẹ́ bàbá rẹ̀ bá wà wa àwọn fámìlì ọ̀wà bí ọmọ lọ máa dánwò ọlọ́ni wàhálà mú anamọ àmúwa lùkùn wa àwòlá bá pọ̀ mọ́ ọlọ́ni ẹ lọ sẹ́ẹ̀rí dúkìá lé dúkìá ayé kí ló ń ṣe kínní ìbáyìí àwọn dúkìá yín tẹ̀léèkì mọ́tò ilé gbogbo àwọn nǹkan ńláńláńlá tẹ̀léèkì bákan náà àwọn ọmọ yín ọlọ́run ní fítínà ni àdánwò ni àwọn àáfàá wa fọlálàyé ọ̀nà wo lọ́mọ lè ti dúkìá lé ayé ọ̀kàn mi lónìí ọ̀rọ̀ ọmọ làwọn ń sọ ń bì sẹ́ẹ̀rọ ọmọ lè jẹ́ fítínà alákọ̀ọ́kọ́ tí ò bá lẹ́sìn bí ṣe ń fàdíyà atọ́ fọmọ mẹ́ta lóyún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ rọ́ọ̀bù níbẹ̀ yẹn bẹ́ẹ̀ lọ sáàyàn ládàá lórí wọ́n mọ̀ wá wà kí wanted alalẹ́ ni jáde yọ ọmọ wa sọ yọ ọmọ ọ̀nà rẹ̀ òbí tó bá dúró ọmọ bá ṣédùnú ní jẹ́ àdánwò lọ́rọ̀ pẹ̀lú pé wọ́n ọmọ yẹn wọ́n pe òbí ńlọ ọ̀rọ̀ ẹ̀ já sí náà yìí ó sì níwọ̀ náà wà nú àwọn tó kó bò ẹjọ́ máa wọnú náà kọ́lọ̀ mọ́ sọ̀rọ̀ ti wà bẹ́ẹ̀ wà á nà lọ àyín dá ú àjẹrò náà ọ̀dẹ ẹ wá mọ̀ pọ̀dọ̀ ọlọ́run òun lẹ̀sán tó tóbi wà gbogbo sacrifice tá a bá ṣe lórí àti train ọmọ torí táwọn òbí wa bá bẹ̀rẹ̀ sí ní sọ story ìlò bí òsì gbọ́dọ̀ ṣe pé fún yẹn ìwọ tó o bá ní ọfẹ́ ṣẹ̀sìn ọwá ń rí ìbínú àwọn òbí rẹ kì í ṣe ẹ̀sìn ọlọ́run ló ń ṣe ẹ̀sìn ọlọ́run ni pé kọ́ ọmọ rí obi àwọn òbí rẹ̀ gbogbo ese tó o bá ń ṣe táwọn òbí rẹ̀ bá ti lé ń ṣépè fún ọ tán bínú sí ọ tí èyí ṣe pé nítorí pé kò lè rọ ọlọ́run tànà bíi tó jẹ́ pé wọ́n lo ti àṣẹ jùbọ́ o lè mọ́ rí bínú dé sí lọ́dọ̀ ọlọ́ àwọn àyè kan ń bẹ tó lè fi ṣépè tí ó sì mọ ah, ọlọ́run wọn láàjọ tára ọmọ yìí ó tó jẹ́ pé aago kan òru ni mò ń wá mọ́tò òkì tí mi ì sì ní mọ́tò ó ti rò pé yóò kú jọ́nà kí n tó wá rí fespa sẹ́wọ̀n wọn ti jẹ́ fespa ayé ìgbà náà fespa náà fi bá ń gbé lọ síìtù èmi náà wà á sòmọ̀júmọ́ tí mò ń ṣàdúrà gbogbo owó mo tó lọ yáwó ọlọ́run fi ábá mi ṣe kọ̀ wá ọmọ ẹ̀ náà wà á rè ọlọ́run wọlé àjọ̀nàjọ̀nà rè ó dojú ó lè dojú ìwọ òsì mọ̀gbà náà ó ti rí ọmọ tọ́wọ́ ayé pọ̀ rí tí bàbá di aláàbọ̀ ọ̀ka kí ni ìyá ìmọ̀ yá kí n mọ̀ lẹ́nu mi lọ a ti rí ọmọ tọ́já sí wípé bàbá di ẹni tí ò níka nítorí kó fẹ́ dáàbò bo ọmọ bàbá yẹn di ẹni tí ò ṣe kíni o ẹ mọ ọlọ́mọ ìjà àrí kò ṣe dáadáa ẹ mọ kọ́ ọmọ wa yín pọ̀ tí wọ́n tàlẹ́ ni ẹ lọ wá síbí àbí ẹ wá nǹkan kan kán ṣe kíni o kọ́mọ bá fi wa yín pọ̀ bàbá wa rè tẹ ìgbà míì tí tẹ́ńṣọ̀ bá wà lára èèyàn èèyàn ò ní máa ń téèyàn ṣe mọ́ bàbá ò ti ẹ̀rántí síbí bàbá kẹ̀ tí ọwọ́ bọ ibẹ̀ láì ní ẹ mọ̀ ọmọ tó wáyé pẹ̀ àfà bí ọwọ́ bàbá ṣe gé lọ lẹ́ni yẹn kí bàbá yẹn wá sọ pé ọlọ́run wọlá àjọ tó jẹ́ pé ìka mi yìí ó gé lọ lẹ́ni mo ti rẹ ọlọ́run sá ni òkú ọlọ́run ni ọ̀làjú padà kótó ni ah mo ti gé mi ìka jẹ ẹ mú síbí wọn máa sáré bàbá síbí ká tó mú síbí dé ìka bàbá ti gé jẹ lọlẹ̀ ó ní wọ́n lọ́wọ́ láàjọ náà ọ̀rọ̀ rí òlé dojú rú ṣé wọ́n ọwà mẹ́jọ náà ṣé wọ́n mọ̀ kankan ṣe wọ́n méke lọ́wọ́ àjọ náà lọ. jama ìlàsí gbọ́dọ̀ ṣọ́ra gbogbo wàhálà tá bá ṣe lórí ọmọ wàhánà lọ àìndáwú àjùlọ náà bí tó tóbi ọ̀dọ̀ ọlọ́run ló wà tó tóbi yẹn náà sì làlìjánná kọ́lọ̀ ń jẹ́ àwọ̀ ọ̀dà wa bọ́ síbi tá à ń lọ a ti rí i pé ọmọ lè nǹkan mélòó báyìí ní méjì ọmọ lè zina wà ní ó lè ìdùnnú ìtútù ojú ọlọ́run kó ṣe gbogbo wa bẹ́ẹ̀ fáwọn òbí wa kọ́dẹ̀ sí àwọn ọmọ tiwa náà bẹ́ẹ̀ bákan náà ọmọ tó lè jẹ́ fitna wàníkmà ọmọ lè jẹ́ wàhálà ìfòòró ìdààmú àdánwò ọmọ tó lè jẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú pẹ̀lú ọmọ yìí kọ́ yàyàkuyà kọ́mọ̀jọ ọmọ tọ́já sí pé kíni o ó ń ṣe tọ́lọ́hún ọba àlekè ọlá ìyẹn ló wá fà á àwa ń sọ̀rọ̀ tẹ́rìbíyàtúlẹ̀ àwòláàd bó o la ṣe fẹ́ rẹ ọmọ àṣẹ kí ni tá a fẹ́ rẹ lé lórí kó lè bá àjọmọ olóríire ọmọ tí ó wúlò fúnra rẹ̀ ọmọ tí ó bẹ̀rù ọlọ́run ọmọ tí ó máa ṣètò ọlọ́run lọ́sàn-án àti ní kíni o òru <clears throat> ọmọ táwọn òbí rẹ̀ ó máa rí tínú wọn ó máa dùn sẹ́rí ẹ má jẹ́ àṣe mistake <clears throat> ọmọ lè má lówó lọ́wọ́ torí táwa bá ń sọ̀rọ̀ rírẹ ọmọ àwo ò sọ̀rọ̀ from material point of view pẹ̀lú ìròrí àwọn tí ń wá ayé pé ah ọmọ tó bá da lọmọ tí ń go jíìpù ọ̀dà kọ́lọ̀ ń sàwa náà bẹ́ẹ̀ kọ́mọ ọmọ go jíìpù kọ́kọ́ lé mẹ́ẹ̀ẹ́dógún fáwọn òbí ẹ̀ kọ́mọ ẹ̀ràn wọn lọ́mọ kà lọ́wọ́ múra lọ́dọọdún ọ̀dà bẹ́ẹ̀ ṣùgbọ́n ọmọ tá à ń sọ yìí ó lè lówó lọ ó lè má lówó lọ ṣùgbọ́n táwa ń sọ ni pé yọ́ọ̀ jẹ́ ni ọlọ́run tó jẹ́ pé látara rẹ̀ àwọn òbí rẹ̀ ọmọ gbalada látara rẹ̀ àwùjọ ọmọ dá tọ́ba tó wá dijọ́ ọ̀gbẹ́ǹde alkiyama òun àtòbí rẹ̀ ó tún jọ wà papọ̀ ní àlùjánnà torí pọ́lọ́ ti sọ nínú sọ́rọ́tù tó wàlẹ́dínà àmànà wàtábà àti umdúríyàtù umbi ìmánì alhakunabi imdúríyàtàwò sẹ́ẹ̀rí gbogbo ọba ṣe jókòó yìí àmọ́ bàbá wa díẹ̀ nù wa alẹ́ mọ́ bàbá bàbá sẹ́ẹ̀rí lọ́rùn bàbá wa bàbá bàbá wa kẹta kẹrin karùn kẹfà kẹẹ̀ẹ́dógún tó bá jẹ́ mùsùlùmí tán ṣe tọ́lọ́run á jọ wà papọ̀ ní àlùjànnà á padà mọ́ra wa pé ọmọ ni láìsí nù ọmọ lágbájá ọmọ àmọ́ wa introduce ara wa pé àṣẹ fámìlì kan náà ni wá gbogbo àwa tá a bá ṣe tọ́lọ́run nínú fámìlì wa á mọ́ra wa lálùjànnà ọlọ́run lòun ọ̀jẹ̀ ká lépa bára wa ládẹ́ ẹnìkan kò sì ní dínkù nínú gbogbo wa bó o làwọn ò ṣe wáá rí ọmọ tí ó fìyà dáadáa eléyìí ni tá a fẹ́ bẹ̀rẹ̀ báyìí kọ́lọ̀ ń kó kan lọ́wọ́ àǹfààní rírẹ ọmọ tá à ń sọ òun náà ni àwọn ìgbìyànjú kan ó náà ni mọ̀jìmọ́ àtúlà àmàlìyàt wàlìjúhùd àlìmọ̀wájáà bìrọ́yàtì ìhìdáfì tẹ̀gìyìr àlìmọ̀rùgù fíṣùlùkìl àfúrọ̀d fi ahwalin wa dhurufil bi'a almadhiya wal ijtima'iyya afa láwọn ìgbìyànjú kan àwọn iṣẹ́ kan eléyìí tá a ṣe pẹ̀lú pé a fẹ́ káyípadà ó ṣẹlẹ̀ àyípadà tá à ń fẹ́ a fẹ́ kó ṣẹlẹ̀ lára individuals nínú àwọn ọmọ tá a fẹ́ rè kó lè já sí pé ìṣesí wọn láwùjọ níbi ètò òṣèmí ayé nínú gbogbo nǹkan bá ń ṣe yọ́ yàtọ̀ yóò wá darí lọ síbi kíni o ibi tọlọ́hún ọba àlekè ọlá àṣetá a bá ń sọ̀rọ̀ tẹ́ríbíyà ríre ọmọ màá lọ síbi àwọn nǹkan bíi mẹ́wàá sí mẹ́jọ tán fẹ́ ká fi re ọmọ tọmọ ò fi yanjú màá bọ́ bẹ̀ láìpẹ́ àǹfààní irú tẹ́ríbíyà ti Islam àníyàn wa lórí ẹ̀ òun ni káwọn ọmọ jẹ́ ẹrú fọ́lọ́hún jẹ́mọ́ ẹ̀ jẹ́ ká underline rẹ̀ àwọn ọmọ tá a fẹ́ rè kán jẹ́ kí ni jàmọ́ kán jẹ́ ẹrú ọlọ́run ọmọ tó bá jẹ́rú ọlọ́run òun ni ọmọ ẹsẹ̀ lọ́run òun ni ọmọ ìwọ̀ òbí òun ni òní máa dàlúrú òun ni òsì ni máa dàwùjọ rú a fẹ́ sọ àwọn ọmọdé ni ọlọ́run a fẹ́ sọ wọ́n di insanun kamilon èèyàn tí ó pé nínú gbogbo àwọn agbègbè ayé tí ò ní síbi tí ò ti ní relevant àáfàá nírú iṣẹ́ yìí àwa kọ́ la kọ́ ṣe nínú àwọn tó ti ṣe lọ òun ni lukumanu lahakim lukumanu lahakim ọlọ́run folódìdí súrà kan nínú quran torí àwọn àáfàá àwọn ń fà pé sànàbí ọlọ́run ni àbí ẹni ọlọ́run èyí tó rinlẹ̀ jù ni pé lukumanu è sànàbí ọlọ́run lukumanu lahakim tọ́lọ́run sọ nínú súrọ́tù lukuman kèé ṣe ànàbí ọlọ́run ṣùgbọ́n ni ọlọ́run tó ti lọ ṣáájú ànábì wa Muhammad ni sallallahu alaihi wasallam ọlọ́run gbé ọ̀rọ̀ rẹ̀ wá nù kùránì torí bó ṣe ka ọ̀rọ̀ tẹ́ríbíyà àwọn ọmọ rẹ̀ kan gbogbo àwọn àáfàá tán máa ń sọ̀rọ̀ tẹ́ríbíyà wọ́n máa ń fẹ́ ká kẹ́kọ̀ọ́ lára lukumanu làhàkè sẹ́ẹ̀rí nínú tí lukumanu ṣe ọ̀pọ̀lọpọ̀ wa àráyé tẹ́ dórí tá a jẹ́ àáfàá tá a láǹṣẹ́ dá wa wàhálà tó ń ṣe ń ta tí gbogbo ayé bá yẹ ni ọlọ́run tíyàwó àtọmọ rẹ bá ya tọ́ọ̀gì àwọn èèyàn ọmọ bú ọ ẹnu wọn dùn ẹ̀rí wọn máa ń ṣe wáàsí káàkiri ọmọ wọn ló mú gbólọ̀ kan o ìyàwó wọn ìyàwó wọn nu o ìyàwó wọn ló bóra o ìyàwó wọn nu o ẹ̀rí nǹkan ní tọrọ owó yẹn o ní ló sì júlẹ̀ láàrin ọjà wọn o ẹ̀rọ ọmọ wọn ni ọmọ wọn lọ́sàgì ṣòkòtò yẹn nà ó kí gbogbo ayé ọ̀yẹ ni ọlọ́run kíyàwó tiẹ̀ wá ya tọ́ọ̀gì àtọmọ rẹ̀ látara pé òmójútó wọn kò dáa ó yẹ ká ní àsìkò nínú ilé tá a fi máa ṣe wáàsí fáwọn ìyàwó àtàwọn ọmọ wa kódà bó ṣe kọjá pé iná àti ẹnìkan lẹ́mọ̀ tún jojúmọ́ ẹ sá máa ṣe wáàsí lórí ẹ máa jẹ́ kán mọ̀ nípa tọlọ́hún àwọn tí a pọ̀ tẹ́lẹ̀ máa kànú lẹ́yìn Riyadu sọ̀lì yìí náà bẹ́ẹ̀ wọ́n ti tú sí English wọ́n tú sí Yorùbá sọ̀rọ̀ Bukhari ó wà ní English wọ́n ti tú sí Yorùbá mìnì adúlì muslim ó wà bẹ́ẹ̀ mìnì adúlì mumin ó wà bẹ́ẹ̀ àtàìmọye àwọn tíra táwọn àáfàá ṣe kí ni o tí wọ́n ti ṣàlàyé ẹ̀ déèyàn lè máa fi ṣe family lecture lukumanu le hakim ó wá pe àwọn ọmọ rẹ̀ ó wá ń ṣe wáàsí ńláńlá fún wọn làwọn àáfàá ṣe ní gbogbo ẹni tó bá fẹ́ rí ọmọ ó gbọ́dọ̀ kọ́ ṣe lukumanu le hakim ẹ rí i pé nígbà kan àwọn bàbá wa àwọn ìyá wa gan tí wọ́n fi gbogbo ara gbẹ́sìn yìí wọ́n máa ń bá wa sọ̀rọ̀ pé rántí ọmọ ẹni tí wọ́n ṣe o wọ́n pọ̀ ọmọ wọn bọ́yọ̀ ọmọ wọn ní ìsìn bọ́yọ̀ lọ kọ́ṣẹ́ télọ̀ wọ́n wàá pè abẹ́kẹ́ ọlọ́run jẹ́ oṣooríire wọ́n ṣàdúà ìfún ọmọ tí ń lọ ilé ọkọ wọ́n máa ń bá a sọ̀rọ̀ àwọn ọ̀ráyè ká ṣe wá àsìmọ́ lónìí wọ́n ò ní rántí ọmọ ẹni tó o ṣe o má dojú ti bàbá rẹ o má dojú ti ìyá rẹ o wọ́n máa wá ṣàlàyé lọ wọ́n máa ṣàlàyé lọ báyẹn ọmọ yẹn tó bá fẹ́ misbehave yóò máa rántí kíni o ọ̀rọ̀ tí wọ́n bá sọ. Lukmanul Hakim wa ní yaabu náà yà mo pẹ̀yìn ọmọ mi jọ ń torí ọlọ́run ọ̀wá la etí rẹ̀ látú ṣiriki bíi là ẹ̀nà ṣirika làwọn mọ̀nà ọ̀bí. ọlọ́ni wàá ibi kọ́ lálùkùmánù libi nìyí wà hùwà yẹ ìzùwù nígbà tí lùkùmánù tó pe ọmọ rẹ̀ lẹ́ni tó ń ṣe wáàsí fún ó ń ṣe wáàsí ọlọ́run gẹ́gẹ́ wàhúwà yẹ ìdùwú ó ń ṣe wáàsí yẹn listimrọ̀ríyà kìí ṣe pé ẹ̀kan ló ń ṣe nínú àwọn nǹkan tó wá ń sọ ni pé yáàbù náà yà ìrẹ́ ọmọ mi látúṣíríkì bíi là ọ wá bẹ̀rù ọlọ́run mọ́ mòrògùn pẹ̀lú ọlọ́run torí wípé nínú ntọ́ yára sọmọ dìdàkudà ní ṣíríkù ẹ wo àwọn ọmọ lónìí tẹ́ ẹ bá wo ẹ máa wo ẹ lọ wo bí apá àwọn ọmọ kan wọ́n ti ya ẹyẹ ejò ó nítumọ̀ o kò lè yé wọ fraternity tí wọ́n bá wà àwọn ọmọ tó jẹ́ pé àáké ni wọ́n ń bẹ àwọn ọmọ tẹ́yẹ àwọn ọmọ àyè àwọn ọmọ ejò kò lè yé wọ sórí tí wọ́n bá ń fa wàhálà tó bá rí pé àwọn ọmọ yẹn wọ armless ó nítumọ̀ tó bá rí pé lèyàn fẹ́ salada ah ìwọ́lẹ́yẹ lápá òun náà ṣe kí ni ó ti gbé àdá báyìí lónìí ọkẹ́ nàka síbi ọ̀nàka síbi èjìká báyìí wọ́n náà rò a àwọn tiwa lélẹ́yìí àwọn tiwa ọkẹ́ bọ́ lọ́wọ́ ni ẹlòmíì lẹ́ pa ẹ wo bọ́lọ́pàá nàìjíríà bí wọ́n ṣe láìkì bíráìbù tó ẹ mọ tó ṣẹlẹ̀ ní station níbì kan dráìfà ó ti rí sáyìn arsenal lára ọlọ́pàá àwọn kinní ìtẹ́ máa fi síbi ọrùn ọwọ́ sẹ́gẹ́tì ní ìsìn náà sì ti ní sáyìn kìlò okùn ẹ̀ níwájú mọ́tò bó ti mú nìyẹn pé ló ń ṣe ó ní ọ̀gá àwọn tiwa ní àwọn tiwa àwọn tiwa ọkẹ́ náwó sí kíní yẹn ní ó ní ok dey go dey go dey go de go torí kájọ wà ni o klọ́ọ̀bù kan náà sẹ́gẹ́tì ní ìsìn ọkẹ́ rí pé àwọn tiwa lélẹ́yìí máa lọ bẹ́ẹ̀ náà làwọn ọmọ àwọn náà láwọn burúkú tí wọ́n ti àwọn èèyàn ń ṣe ẹbọ lásìkò yìí wọ́n tún wá initiate àwọn ọmọ sẹ́ẹ̀rí kálukọ́ ọmọ bọ́ọ̀mọ rẹ̀ sọ̀rọ̀ káàdẹ̀ máa má nítọ́ àwọn ọmọ wa ọlọ́mọdé àwọn ọmọ wọn jẹ́ wọ́n ṣe àkóbá kan pàdé èèyàn bú tí ó da iye wọn rú àtọ̀run wọn. ilé ẹ̀kọ́ mùsùlùmí kan nínú òlú yìí àwọn ọmọ burúkú tán wá bẹ̀ wọ́n dẹ̀ initiate àwọn yòókù sínú ẹgbẹ́ burúkú kó tó di pé àwọn àfáà lọ ṣerúkẹ́yà fún wọn ọmọ mẹ́sàn-án initiate àwọn ìyá kan tájẹyẹ eléṣù náà invite ọmọ kan sínú ẹgbẹ́ èṣù wọ́n wá ní kóun náà máa invite àwọn ọmọ ṣe é ráwọn ọmọ lásìkò èèyàn gbọ́dọ̀ nù téèyàn gbọ́dọ̀ fi train ọmọ kan sọ́ra kan máa gba nǹkan jẹ lọ́wọ́ èèyàn ṣẹ̀rí àná òlọ́mọ ọmọ tọrọ kọ́ máa gba nǹkan jẹ kí torí pé nínú ibi tó ń gbà wọlé sáwọn èèyàn la nǹkan jíjẹ wà ń bẹ̀ àbí nǹkan mímu nǹkan wọnú ara Lukumanu wa sọ fọ́mọ ẹ̀ pé má mórogún pẹ̀lú ọlọ́ọ̀ má ṣẹbọ pẹ̀lú ọlọ́run torí pé iná ṣíríkà làvúlímọ̀nà alvin so orí kéèyàn máa ṣẹbọ odidi àbòsí ńlá ni ọ wá ń sọ ọ lọ bá ibẹ̀ yẹn ká fẹ́ lò lẹ́nìí ṣùgbọ́n tá a fẹ́ lò ń bẹ̀ ni pé irú tí Lùkùmánù ṣe yẹn àwa náà gbọ́dọ̀ ṣerú ẹ̀ ẹ jẹ́ wá bọ́ síbi tá à ń lọ. àáfàá ní ká tó lè rẹ ọmọ kó tó lè yáre ó ní àṣàlíb walmanahij ó ní àwọn ìlànà àtàwọn ojú òpó tá a máa ń tọ̀ láti rin ọmọ sẹ́rí àsìkò wà á le tó ká máa wá ẹsẹ̀ mu wá ń kọ̀ọ̀kan ká máa ní yóò ṣe báyìí yóò ṣe báyìí yóò ṣe báyìí àwọn tí mo fẹ́ ṣe ni pé àwọn kókó kókó màá wá yọjáde inú wáàsí àwọn yòókù ẹ máa fi kún. alákọ̀ọ́kọ́ nínú nǹkan tó pàtàkì òun ni ikhtiyaru zawj kókó alákọ̀ọ́kọ́ nu gbogbo ẹni tó bá fẹ́ re ọmọ tó fẹ́ kọ́mọ ó yàre wàá ṣẹ̀ṣà ìyàwó wo ló fẹ́ fẹ́ irú ọkọ wo ló fẹ́ fẹ́ a gbọ́dọ̀ ṣẹ̀ṣẹ̀ eléyàn àáfàá mo wá níbí pé nínú hadith èyí tí màámu tirimezi àti ibnu maja àti ìmáàmù ahmadu tí wọ́n gbà wá tọ́já sí pé àwọn àáfàá àwọn ládìsí yẹn àdìsí tó wà hasan ni látọ̀dọ̀ sauban anabi lẹ́nì kọ̀ọ̀kan yín liyatakhiza ahadukum kolban shakiro kẹ́nì kọ̀ọ̀kan yín kọjá sí wípé kó ní ẹ̀mí ẹ̀mí tí ó máa dúpẹ́ fọ́lọ́run ẹ̀mí tí ó máa dúpẹ́ fọ́lọ́run tó jẹ́ pé tọ́lọ́run bá ṣe lóore yó máa moore wàlìsánán dákìrọ́n àwọn tí ó máa rántí ọlọ́run tí ó máa ṣe astaghfirullah tí ó máa ṣe la ilaha illallah tó máa ṣe subhanallah wa bihamdihi subhanallah alazim àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wa zawjatan mu'minatan tu'inuhu ala amril akhirah kó o tó wá lọ níyàwó ìyàwó tí ó jẹ́ mùmínà ẹni ọlọ́run olùbẹ̀rù ọlọ́run tọ́já sí pé ìyàwó yìí yóò máa kó ọ lọ́wọ́ lórí àlámọ̀rí ìjọ ọ̀gbẹ́ni alkiyama yóò dáná sàárì fọ́ tó o bá sùn lọ yóò àsìkò òórùn ti tó tó bá rí ọpọ́ ọ̀fẹ́ máa mèsì èèfù yóò máa kọ́ ọ lọ́wọ́ lórí ìtọ́lọ́ anábìlẹ̀ gbọ́dọ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ẹ̀rí gidi ìwọ tó ọjọ́ obìnrin ọkọ gidi ọkọ tí ó lọ́wọ́ lórí ọ̀run tí ò ní jẹ́ kọ́ ọ wọná ọ̀kan ó ní ìgbà tóun fẹ́ fẹ́ yàwó bàbá àyàwó wa ń sọ fóun pé nǹkan ẹyọ kan náà ni mo fẹ́ lọ́dọ̀ rẹ tọ́ ọ bá lè ṣàdéhùn tọ́ ọ bá lè ṣàdéhùn ní fún ọlọ́mọ mi ah ó lóun rò pé sẹ́sẹ̀ pé ìgbà mi nàwa ètù fárílà nìka yìí téèyàn bá ti lè nífẹ̀ẹ́ obìnrin bó dì kódà tó bá ní ọlọ borí èèyàn wà tọ́ ọ̀bà bẹ̀rù ọlọ́run ọlọ́ gbé wa ó lóun ti wá rò pé kí bàbá yìí fẹ́ béèrè lọ́wọ́ mi báyìí wọ ọlọ́ èmi ọbẹ̀ fẹ́ sísà yìí o àníwọ̀ ọkùnrin ìṣẹ́ ìfọmọ mi fọ́ bàbá mo nífẹ̀ẹ́ ọmọ yín ìròpọ̀ o lè ṣe ní tí mo fẹ́ bàbá ẹ ẹ bá sì sọ náà nǹkan ẹyọ kan náà mo fẹ́ lọ́dọ̀ ẹ̀ tó o bá ti lè ṣe tó o bá lè ṣe ìfọ́ ọlọ́mọ mi bàbá yẹn ṣàyẹ̀bá ṣáìsì ẹ̀ sẹ́yìn pé yẹn náà mo rò pé àbọ̀fẹ́ lé ni àbí mọ́tò jẹ́mọ̀ sẹ́yìn mọ́tò fẹ́ nǹkan ẹyọ kan náà ní sẹ́ nǹkan mélòó nǹkan ẹyọ kan ó ní bàbá nǹkan ẹyọ kan ẹ jọ ẹ sọ fún mi à ọlọ́kàn mi ò ló lè ṣe so ori gbogbo ẹni tí ọba fọmọ mi nǹkan ẹyọ so ori iṣu kò ní ìtumọ̀ lọ́dọ̀ mi ewúrẹ́ tẹ́lẹ̀ bá gbẹ́ nǹkan mọ fẹ́ bàbá kí ni ní náà ni pé ó mú ọmọ ìpàdé mi nú náà jẹ́mọ̀ sẹ́ gbọ́ kí ni nǹkan ẹyọ ó mú ọmọ mi ìpàdé mi nínú gbogbo. sọ sàdéhùn pọ̀ mú pàdé mi lálùjẹ náà àfa àfẹ́rẹ́ sàdéhùn rẹ̀ torí èmi ẹ̀ sábà bá kiri yìí èdè ìgbàwé àlùjẹ náà àṣẹ tí bàbá yẹn sọ fún ọ ni pé sóò ní ìdánmọ mi ó dínkù lẹ́sìn ìlànà bíi àdìsí ni bàbá yẹn correct wàláì ó correct àdìsí tí mo kà tán yìí ni bàbá yẹn sọ ẹni tí ó kún ọ lọ́wọ́ nípa àlá amúrìlẹ̀ àkírọ̀ ẹni tí ó mọ pàdé àwọn òbí rẹ nínú náà òun ni ọfẹ ẹ ń bá fẹ́ rí ọmọ kọ́kọ́ obìnrin dáadáa ọkùnrin dáadáa tẹ́ẹ̀jọ ọjọ́kọ àtìyàwó láyé tẹ́ẹ̀tù lọ ọjọ́kọ àtìyàwó ṣe ẹlẹ́kejì lẹ́yìn ìgbà tẹ́lẹ̀ yìí bá ti rí bẹ́ẹ̀ tán gbogbo àwọn ẹ̀kọ́ táwọn ń kọ́ wa ẹ̀yìn afẹ́ súnra wa gbogbo ẹ̀ náà ló lọ obìnrin lóyún kó ṣe báyìí kó ṣe báyìí gbogbo ẹ̀ ló lọ ọkọ̀ sásìkò àti bímọ báyìí ẹ jẹ́ ká zoom àti ṣẹ̀ṣà àyàwó gidi àti lọ́kọ gidi àti bímọ ṣe rí nínú àwọn tá a fi máa ń re ọmọ tó pàtàkì òun ni kóbìnrin tó bá bí tó bá lóyún sínú gbogbo wa bú ìṣesí ibú kọ́ sọ́ra fún kọ́mọ̀lápá lórí ọmọ oúnjẹ àrámù kọ́mọ jẹ à ń re ọmọ náà ni. ọmọ ti wá délé ayé àwọn ẹ̀kọ́ tí wọ́n fẹ́ ká lò fọ́mọ ẹ lò fún irú ẹ̀ ní ẹ pẹ̀lú sí létí ọ̀tọ̀ irú ẹ̀ ní ẹ wí àwọn gbólóhùn tààrúdà òyì dúkà ìkẹlẹ́mọ́tì láàyè bá mọ́ mí kúlì ní wà tọmọ bá tó fẹ́ bẹ̀rẹ̀ sí ní làwọn ìlàlá tí ó bá dẹ̀ fi làwọn náà ẹ jẹ́ kọ́ mọ àwọn gbólóhùn rántí ọlọ́run subhanallah astagfirullah la ilaha illallah àwọn gbólóhùn yẹn ni ẹ máa rí fọ́ọ̀mù ayé fọ́ọ̀mù lára. nínú àwọn tó tó pàtàkì nígbà tọ́mọ bá fẹ́ bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ ẹsẹ̀ ikhtiyaru li ustaz wal madrasa ẹsẹ̀ sá àti ilé ẹ̀kọ́ jama ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ dìdàkudà látara ilé ẹ̀kọ́ tẹ̀lọ ìróòlù wọn sí ó nílé ẹ̀kọ́ mùsùlùmí ò standard ọwọ́ amọ́mọ lọ bí tí wọ́n ti fún ní pọ́ìsì jẹ wọ́n wá sọ ọmọ rẹ dọ́tà rẹ ọwọ́ lọ fẹ́ jèrè ọmọ gbogbo ló ti jèrè ọmọ ọmọ tí ọmọ ọlọ́run tí yọ ọmọ tó bá di mínísítà ló la yọ fàjà sọ́lé fún ọ jọmọ tó bá rí bẹ́ẹ̀ gbogbo wa níbi àti bẹ̀rẹ̀ tẹríbíyà ọmọ ìyá ọmọ ṣe tiẹ̀ nínú ilé sẹẹdẹ nínú àwọn ẹ̀rọ kan tá à ń ṣe lásìkò yìí ó ti ń kóbá gbogbo wa ń táyé ń ṣe làwa náà ń ṣe afẹ́ ni máa gbé oyún tó lọ sùkúù báyìí gbogbo àwọn rọ́tà ń pa àtàlàwà jẹ kírẹ́ẹ̀jì ẹ̀pì nọ́ọ̀sì kẹndàgátì ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tẹ́ ń kọ́ lọ sùkúù wọn ètò lọ sùkúù nípa ṣe ní ọfẹ́ ìyàwó gidi náà nìyẹn kọ́ lẹ́kọ̀ọ́ ṣé ẹ̀rọ ọmọ lásìkò yìí wọ́n gbọ́ ọmọ ọdún méjì mẹ́ta lọ sùkúù kò dáa tó ṣùgbọ́n torí ṣé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yẹn kò nídìí kẹ́ ẹ tí máa wéèsì owó yín nípa yẹ ká máa ṣe ni pé kí àwọn ọmọ fọwọ́ wọn kọ wà lókan tù éèdì ọmọ wọn kan á lè bá àtà àfà kí àwọn ti máa jẹ́ ká máa fi òkúta òkúta ẹyọ kan fóònù pọ̀ mẹ́yọ kan gbogbo àwọn ọgbẹ́ lọ náà sùkú yẹn ìyá wọn lọ́yẹ kẹ́kọ́ máa náà fún kọjá pé inú ilé ọmọ ò ti kọ́ mọ àwọn nǹkan kan tọ́pọ̀ bá tiẹ̀ wá lọ sí ọmọ tó bí ọdún mẹ́rin bá nígbà táwọn àmọ́ tọmọ ọdún mẹ́fà á tó lọ kọ̀dẹ̀ sí kírẹ́jì nọ́ọ̀sì kankan gbà náà ṣùgbọ́n ní ìṣe tó ń táyé dànù alimoyim ẹ mójútó ọ̀rọ̀ ààbò àwọn ọmọ yín àtètò àlàáfíà wọn ẹsẹ̀ sa ilé ẹ̀kọ́ tí wọ́n lọ àtolùkọ́ sẹ́ẹ̀rígbà mi àmọ́ tara wa jẹ ilé ẹ̀kọ́ lè bó ọkọ̀ mùsùlùmí dání ṣùgbọ́n àwọn tíṣà tó wà ń bẹ̀ kò dàrú ni wọ́n ọ̀tá ọlọ́ọ̀ ni wọ́n ẹ ṣèwádìí bóun náà ṣe ń rìkúrútì staff ọ̀pọ̀lọpọ̀ ilé ẹ̀kọ́ míì ètò kan wọn ni wípé káságbọmọ kánṣe islamic study kásìgbà màálìmù màálìmù kan ẹni tíṣà mọ̀kànlá màálìmù kan òun kò tọ́lọ́ sí ẹ lórí tíṣà mẹ́wàá òun kò fáírọ́ọ̀sì sí ẹ lórí ẹ lo antivirọ́ọ̀sì kan fáírọ́ọ̀sì mẹ́wàá fáírọ́ọ̀sì ni ọ̀pọ̀ antivirọ́ọ̀sì yẹn náà ẹ wo ilé ẹ̀kọ́ tó jẹ́ pé àwọn olùkọ́ wọn náà ẹ máa wò mí o ọmọ tí yẹn mọ̀ lọ sùkúù wàhálà ìtísà wọn yọ ọ̀tọ̀ gbogbo ètè yóò ṣe bí aṣẹ́wó yóò wọṣọ kan gbogbo báyà rẹ̀ báyìí pínpínpín yóò tó wọṣọ sómi yọ yọ àpò gbogbo abí rẹ̀ báyìí ẹ̀ máa wò ó ó tó wá wọ skẹ́ẹ̀tì olórí ibi tó bá jókòó àwọn ọmọ wo pàǹtì àǹtí àwọn yóò sì kọ́ ọmọ yín kíní kọ́ ọmọ yín ẹ máa múra bí aṣẹ́wó ẹ̀yin dẹ̀ máa ṣe bí tèmi bí bá ṣe rìsíìfù ní kíláàsì proprietor ò ní sí bẹ́ẹ̀ o àwọn boyfriend yẹ I love you I love you I love you i love you i love you to it all àwọn ọmọ tí i love you látẹnu tíṣà tíṣà tí wọn kọ ọmọ yín náà kí ni kọ ọmọ yín sí náà ẹsẹ̀ sáálé ẹ̀kọ́ ẹ̀dẹ̀ ẹsẹ̀ sáá kí ni olùkọ́ torí pé olùkọ́ máa ń lapa kẹ́fà máa ń yẹ kúrò mọ̀rọ̀ bí yẹ kúrò mọ̀rọ̀ gbà bẹ́ẹ̀ni tó bá rí èèyàn bá ṣe oúnjẹ ní táàrí náà nù ṣé ẹ wá rà wò bí tó máa ṣe mistake kan a ti rò pé sùkúù ni ó sọ ọmọdé lórí ire bàbá ńlá mistake sùkúù ò lè sọ ọmọdé lórí sùkúù ó contribute yẹn ọ̀pọ̀lọpọ̀ òbí ọmọ akúra ní sùkúù sẹ́yìn tí ó ṣe mọ̀lọ́jà rẹ̀ lé sẹ́yìn jí kíta dúdú àwọn tí sọ́wọ́ fún lẹ́gbàá sùkúù yóò fi zúrí àti àṣírí sókí mẹ́gbẹ́dẹ́ àti ṣáìdìdé sùkúù mùsùlùmí lọ́nà ọmọ yìí èkírun lé sùkúù ó kírun sùkúù sùkúù ní àwọn ọmọ ayé mọ́tẹ́tọ̀ rẹ̀ lé inú àwọn ọmọ bíbí kẹ́yìn òbí gan ẹ̀ẹ́dì ẹ̀dẹ́sìn kankan kí láǹfààní pé wọ́n lọ sùkú mùsùlùmí àǹfààní ẹ̀ náà ni pé kí ni òkò máa pàtẹ́wọ́ àǹfààní ẹ̀ ni pé kò máa ṣe lórúkọ Jésù sùkú ni ó tó wá báyìí sọ fún ọmọ yín kó kírun ṣubú yìí sùkú ni ọba yín ni ọmọ yín kó kí mẹ́bílì àti ṣáì òbí gan ọ̀fẹ́ ẹ̀ṣẹ̀ kankan sátidé sànńdé ẹ̀ ní tètè jí ọmọ tásùn bá sùkú mùsùlùmí ó ṣe fẹ́ pa sùkú mùsùlùmí sùkú ó ṣe tiẹ̀ òbí náà ó ṣe kí ni o yọ wà rìsáàtì ti ṣó rẹ̀ pé àwọn ọmọ tán bá rí kùn lọ́wọ́ ńlé wọ́n máa ń ṣàṣeyọrí nínú ẹ̀kọ́ ìjọba tí ò sì kún lọ́wọ́ lọ ẹ má jẹ́ àdá gbogbo sọ́sẹ́sì wọn adá sùkú èsùkú mùsùlùmí ló ń lọ ó tún lọ ilé kéwú ó tún lọ tààfíìs ẹ mójútó ọmọ yín fúnra yín torí àsìkò tí ó pọ̀ nínú àwọn nǹkan tá a tó gbọdọ̀ ṣàkíyèsí òun lọ̀rọ̀ mùsọ̀hábà ọ̀rọ̀ companionship nínú kárí ọmọ ta lọmọ wa ń bá rìn a gbọ́dọ̀ ṣàkíyèsí ẹ̀ dáadáa tẹ́ ẹ bá ti ní pa àwọn ọmọ yín ń gbọ́njú bọ̀ ẹ má jẹ́ kán bá àwọn ọmọ bú ni peer group influence ó kó bá àwọn ọmọ láwùjọ yìí ọmọ mi ọmọ ṣe ń mu sìgá ọ̀pọ̀ lọ́dọ̀ àwọn ọmọ tí ń bá rìn ọmọ bá ṣe ń mutí ọ̀dọ̀ àwọn tí ń bá rìn ló ti kọ́ ọmọ bí wọ́n ṣe open Facebook wọ́n bá open ẹ̀yìn ọmọ bèbè tí ọ̀bẹ ọmọ bá ọmọ ìjà àwọn kan ló kọ́ ẹ mọ̀jọ wọn yán bá àwọn ọmọ bú rìn àwọn ọmọ rẹ tẹ́ bá ti fura pọ́ ọmọ yín nẹ́tíwọ́ọ̀kì ló ti ń dá rẹ̀ ẹ disconnect ẹ̀ agbọ́dọ̀ mójútó ta lọ́mọ ń bá rìn anábì Muhammad sọ̀sọ́nà ó ní àrọ́júlù àlàdí lẹ́kọ̀ọ́ mi pàlìyànjú àdúgbò mọ́yìn ọ̀rọ̀ ọmọ ènìyàn máa ń wà lórí ìlànà ọ̀rẹ́ ayò rẹ̀ kẹ́nì kọ̀ọ̀kan yóò wò yé síta lẹ́mù lọ́rẹ́ ayò ẹ mọ̀ já wọn wọ́n mú aṣẹ́wó abúra oníṣìnà ọmọ kóòtù ọmọ tí ọmọ gbá bọ́ọ̀lù kí ọmọ ilé pè ọmọ oníran gíga ọmọ tí wọ́n ṣáàgì kọ́mọ wọ́n mọ̀ bá rẹ̀ kọ́mọ bá wọn dáadáa rẹ̀ ẹjẹ́ amójútà rẹ̀ yẹn nínú tí wọ́n já wọn mọ́ yà rẹ̀ nìyẹn bákan náà ọ̀rọ̀ àlùmọ̀jáwárà ọ̀rọ̀ neighborhood àwọn wo la jọ ń gbàdúgbò ó máa ń lapa lára tẹ́lifíyà ọmọ gbogbo akọ́ la ti kọ́lé ìwọ tó o bá ti kọ́lé o ní full control lé rẹ má gbé èèyàn rúlé má gbọ́ lọ́tí lé má gbà sẹ́wó lé má gbà búra lé gbà àwọn ẹni ọlọ́run ti kí wọn lé wọn àti nílé kó fáírọ́ọ̀sì làwọn ọmọ rẹ ṣùgbọ́n àwa tá àti ìkọ́lé tó o bá fẹ́ gbalé síwádìí dáadáa mọ́tò onípele yẹn cheap àbílẹ̀ yẹn ní bọ́ọ̀wò ó ní kànga àwọn wo ló ń gbé bẹ́ẹ̀ jàmọ́ a ti rí àwọn èèyàn tán lọ gbalé ilé tán lọ gbà náà ti rí èkó ọmọ wọn bẹ̀rẹ̀ ọmọ tí ọ̀dọ́ wọn ọdún méjìlá lọ a ti rí àwọn tán lọ gbalé ilé tán lọ gbà lọ wọn ti wo fídíò kí ibẹ̀ ló ti kọ́ bá ṣe ń yìnbọn bá ṣe ń fagbó bá ṣe ń ṣe rádaràda jàmọ́ ẹ sọ́ọ̀ṣe ẹ fẹ́ẹ́ bàgbà kódà ó rọrùn gbà mí ìtẹ́ bá rí bí odidi ilé kan tani pé landlord kan ló ní ọwọ́ àwọn tí ọgbà kẹ́yìn kan ló ní ọ lọ jẹ́ bí kí á ti ka rẹ̀ kí ẹ má gba àwọn ọmọ ìyá yín bẹ́ẹ̀ irú àwọn tẹ́pẹ́ ni ọlọ́run lè bá ń gbé wàhálà àbẹ̀ ó ṣe kí ni o yóò kéré yóò kẹ̀ wàhálà ẹ̀yà àti ìlọ ẹ̀kọ́ gbálẹ̀ ọ̀gbálẹ̀ èyí ò nọ́mà òun lọ́rẹ́ fọ tọ́lẹ́ẹ̀tì lánàá kọ̀fọ́ má gbogbo eléyìí ò nọ́mà mọ sásọ òjò rọ̀ ọ̀bá ń èyí ò sí nọ́mà ẹ̀yàn bá ń ka sọ ẹ̀yàn dàtọ̀ lẹ̀ ọmọ rẹ̀ yàgbẹ́ ẹ̀yàn ọmọ rẹ̀ fọ́ sórí aago gbélé èyàn nọ́mà ṣùgbọ́n tẹ́ ẹ bá lọ gbé àwọn ilé wọ́n sọ ọmọ yín dìdàkudà kálukú wa ká sọ ṣe irú ilé wo àdúgbò wo òun lágbà ó máa ń kó tó máa ń kó bá àwọn ọmọ nínú nǹkan yẹn agbọ́dọ̀ sọ ṣe. bákan náà ọ̀rọ̀ káfọmọsọ́dọ̀ àwọn ẹbí wa tí wọn ò lágbọ̀ọ́yé ẹ̀sìn a máa sọmọ dìdàkudà ìwọ tó o fẹ́ rí ọmọ rẹ nílànà ti Islam nínú nǹkan tó o gbọ́dọ̀ ṣọ́ra fún kìí ṣe gbogbo fámìlì rẹ lọ́mọ rẹ lọ́dọọdún lọ́dọ̀ ẹ̀. ọgbọ́n tí mò ń sọ yé ẹyin àwọn fámìlì ìyàwó mi ni wọ́n ní àtijọ́ yìí kí ìjáwọn ọmọ lọ́dọọdún lọ́dọ̀ àwọn ẹ̀ sáwọn èsè èèyàn ni tọ́mọ rẹ bá dìdàkudà tí ẹ lọ́mọ kan ọ̀mọ̀lẹ́kan yín lọ́ọ̀rẹ́ mọ́ ọmọ bẹ́ẹ̀ sẹ́ máa àmọ́ ẹ̀wọ̀ ẹ má bínú àwọn ọmọ ẹ̀wọ̀n máa kúrà ní ìlú ọdún ní ẹ̀wọ̀ tí ò jẹ́ wọ́n wá a máa ń ṣe é bó ti ẹ̀ ṣẹjọ́ méjì ẹ má bínú ọmọ ti lọ lọ́dún ẹjọ́ kẹjọ́ méjì tí ó kó fáírọ́ọ̀sì o fáírọ́ọ̀sì ayérayé ọmọ tí wọ́n ní yọ lọ kírun fídíò wọn máa wò kù lánàá lé wọn kí wọ́n máa wò àwọn eré burú ẹ sọ́ra kébi ọmọ ọmọ yín ọbẹ̀ tàbí kẹ́ ẹ sọ́dọ̀ àwọn tí wọ́n bá ayé àtọ̀mọ̀ ẹ̀jẹ̀ lọ kásàkíyèsí ilé yìí àǹfààní tàbá fẹ́ kọ́ mọ́ ọ́ yà rẹ̀ a gbọ́dọ̀ fún wọn láwọn tẹ́rìbíyà kan òun ni mo wá fẹ́ máa mú wá kọ̀ọ̀kan ìpẹ́lálàyé ṣókí alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ òun ni àtẹ́rìbíyàtù àlìmọ̀níyà awilẹ̀ àkọ́bíyà ààrẹ àwọn ọmọ wa lórí ìmánì ìgbàgbọ́ òdodo bó ni wọ́n ó ṣègbàgbọ́ kan ṣoṣo lọ́lọ́run tí wọn ò ní máa mórogó pẹ̀lú ọlọ́run tẹ́nìkan ò ní sọ fún wọn kátẹ̀ lóhun lọ bí odò kán lọ wọ ẹrí fún jésù wọn ti gbà pé kúlì wúwà lọ́ọ̀hù ahàdọ́ alọ́ọ̀hù sọ̀mọ́dù ààrẹ àwọn ọmọ wa kán nígbàgbọ́ òdodo gbogbo torí ọ̀sẹ̀lẹ̀ wọ́n rí jẹun òrí jẹ ọlọ́ọ̀ náà ni wọ́n páàsì wọ́n fẹ́ẹ̀lì ọlọ́ọ̀ náà ni ká fi yí mọ́nì rè ọmọ ọmọ tẹ́ ẹ bá fi yí mọ́nì rè tó bá ń gbá bọ́ọ̀lù tó bá gbọ́ Allahu akbar yóò lọ kí ọ torí pé ẹ ti fi ìjọ kan ṣoṣo ọlọ́run ọba rèé torí àsìkò kádà ló báyẹn ẹlẹ́kejì àtẹ́rìbìyàtù àtàbùdíyà àárẹ̀ àwọn ọmọ lórí bó o la ṣe máa ń sẹ lọ bó o la ṣe máa ń jọ́sìn fọlọ ẹwà nábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú àdìfẹ́ amúlò ọmọ àbí sálmà sẹ́ẹ̀rí amúlò ọmọ àbí sálmà yìí wọ́n ló máa ń kírun fáwọn èèyàn rẹ̀ wàhùnmùrùwù sí tùsànẹ́wàtì

tí wọ́n ń ka Quran bíi tajwid téèyàn fẹ́ lè máa sọkún irú ẹ̀ wá pọ̀ ní YouTube téèyàn bá ṣáàjì àwọn ọmọ kéékèèké wà lẹ́ọ̀pọ̀ YouTube tí mo ti fojú ara mi wo àwọn kan bẹ́ẹ̀ àwọn ọmọ kéékèèké báyìí tí wọ́n lìdí tàràwì lágbàáyé wọ́n pọ̀ Kuwait wọ́n pọ̀ ní Ibo láwọn ìlú bíi Emirates Sudan Ibo Egypt káàkiri báyẹn àwọn ọmọ kéékèèké ọmọ ọdún mẹ́rin mẹ́fà àwọn náà lìdí tàràwì ìmọ̀ọ́mù ó kiri ọ̀rọ̀ yẹn wọ́n wà sáwọn ọmọ yẹn síwájú wọ́n fi ẹ̀ ń kọ́lé káwọn olóòjọ̀gbọ̀n kùránì táwọn àwọn ṣe kéde o ó relevant ẹ tó wo àdìsí mi àdẹ́bí ni mo rú àwòládà kó mú sọ̀lá àtàlí sábọ̀ẹ́ ẹja wọn máa yín ẹpa wọn láṣẹ ká máa kírun tábà dọ̀mọ ọdún méje ọmọ tẹ́lẹ̀ ò kírun lọ́dún méje kó tó lọ́dún méje ẹ ti kọ́ ní fatia àtàyá àdúrà rúkù àdúrà sùjú àlùwàlà ṣíṣe àti gbogbo tọrọ márùn wàdìrìbù máa lé alẹ́ àṣírí tábà dọ̀mọ ọdún mẹ́wàá sẹ́mọ̀ ọ̀yà kẹ́lẹ́ yìí náà ti parí dìgírì nínú òun ó kírun ọdún méje mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá ọwọ́ àdọ́dún mẹ́wàá ẹsẹ̀ wàá rán létí Abdullahi sọ ti lọ kírun ó lẹ́wọ̀n ìkírun ẹ̀fọn lè gbà tààdì dọ́dúbù mọ́dá àtàdì ẹ̀fikọ́ ni sọ ti kírun ó ẹ̀fọn tààdì ṣùgbọ́n ọdún méje mẹ́jọ mẹ́sàn-án àfáà ní ọmọ tí èkó ọmọ ọdún mẹ́wàá wọn àfẹ́ ká nà fọ́tò tí ìkí o a máa sọ fún náà ni a lè ná fún nǹkan mi ò kọ́ má bàjẹ́ o ṣùgbọ́n fóònù a máa kọ́ ọ̀pọ̀ ọdún mẹ́wàá báyìí gòkè yóò jẹ bá ọlọ́run tẹ̀lé àwọn tí wọ́n ya tọ́ọ̀gì yóò jẹ wọn ó ti máa rọ̀ wọn lọ́rùn jọmọ ẹ mọ ọmọ yín lọ mọ́sálásí látọmọ ọdún mẹ́ta mẹ́rin márùn ẹ wá wọ̀ pọ̀lọpọ̀ wa àwọn ọmọ mọ́sálásí àtijọ́ sí kírẹ́ẹ̀chì kéèjì kìndàgátì nọ́ọ̀sìrì pìnọ́ọ̀sìrì ẹ̀ ṣe máa lọ pìnọ́ọ̀sìrì mọ́sálásí náà kẹ́ máa lọ mọ́sálásí kan lọ́ máa kírun atúwárá àwọn mọ́sálásí kan lòlù àwọn àbá wọn àmọ́ ilé àwọn ọmọ kéékèèké kí ọmọ mọ́sálásí wọn bí ó ẹ̀jẹ̀ wọn ọmọ wọn mọ́sálásí súnà kan bẹ tán ní àmọ́ ilé fáwọn ọmọ àwa là ṣe ẹ̀ ní jẹ́ káwọn ọmọ yẹn wà lẹ́yìn àwọn wà ní pé ẹ̀yẹ wọn kéékèèké ẹ ẹ̀yìn rárá ẹ tì wọ́n bá ní àgbàlagbà ni àáfà mi dúró èmi dúró ọmọ kan wà ní kíni o àárín wa bàbá tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ọmọ kan tó wà ní kíni o àárín wa sẹ́yìn kó tó wà láàrin àwọn àgbàlagbà méjì sẹ́mi ní ọmọ bá sí àbá àfa òníráyè ṣeré àwọn aláfààyè rẹ̀lẹ̀ fáwọn àwọn àkó àwọn ọmọ kéékèèké sẹ́yìn wọ́n ti di pé àwọn bàbá wa tán síríọ̀sì àwọn àjàmé eléré àwọn náà wà máa ṣeré lẹ́yìn ẹ dáwọn ọmọ ọgbà mọ́sálásí ẹ tì wọ́n bọ àárín ara yìí ní ìṣẹ̀ríà òní ẹ kó wọn sẹ́yìn Sheikh Al-Albani wọ́n ṣàlàyé ẹ̀ tó pọ̀ nínú àwọn tíra wọn tó ti àìkọ́mọ eke sẹ́yìn a máa ń tì wọ́n bá àárín àgbàlagbà ní bó ṣe yẹ nìyẹn káàrí ọmọ wa lórí bọ́n ṣe ń ṣe lọ́hùn irú ẹ̀ náà lọ̀rọ̀ àwẹ̀ ọmọ kan bẹ́ẹ̀ náà àwọn sùkúl lọ́dọ̀ tiwa ọmọ jẹ́ swan àwẹ̀ jẹ́ pọ́blẹ́mù fún ọ̀yẹ́sẹ̀ dé sùkúl wa ni kí a ló dé ó ní wọn èlò wọn gbá wẹ̀ lé ẹ ti rí bí ọmọ ajẹbọ́tà báyìí mú ni à ìwọ obìnrin tó ní ọ àìpẹ́ ìlọ bàlágà ọmọ obìnrin ọ̀pẹ̀ bàlágà mọ̀ tó ẹ̀kú tá a fẹ́ bọ́tẹ́ fifteen wọ́n ti bàlágà àwẹ̀ ẹ̀rí tí wọ́n bá ti fẹ́ kílẹ̀ ní olóṣèlú lọ́jà ọ̀sẹ̀ mọ́jà ló gbé yẹn lọ kọ́mọ òlé kẹ́kọ̀ọ́ kan mọ́ tó ẹ̀ ti rí bí ẹni tí nǹkan kan ṣe kí láàdì i'm fasting i'm fasting i don't normally fast at times i don't normally fast nígbà ọbẹ̀ eléyìí wọ́n bẹ́ẹ̀ ba kárí ọbẹ̀ eléyìí jẹ́ ẹ sì kẹ́ ọmọ ọmọ filé lọ́mọ ọmọ ti pọ́pọ́ tó mọ́kànlá méjìlá kọ́ lé gba àwẹ̀ nǹkan bú nìyẹn ẹ rí ọmọ lórí ìjọsìn ẹ mọ̀jọ̀ jẹ́ rọmọdán nìkan ẹ mọ̀ ẹja ọmọ yẹn mọ̀ gbàwẹ̀ monday thursday lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọmọ ní ti ẹjọ́ ọmọdún méje mẹ́sàn lọ ẹjọ́ wọn máa gbàwẹ̀ ọmọ kan bẹ ládùúgbò wa bóyá ẹsẹ̀ pọ̀ méje twenty five làwẹ̀ tó gbà last year ọdún yìí ní ìsìn mo tó rí lánàá mọ́sálásí bàbá ẹ̀ ní kí o ti lóun ọba ogun ẹ̀ lọ́dún yìí àná tá a wá kálá àsárì ìtẹ̀wálẹ̀ ọwọ́ àárọ̀ kọjọ́kọjọ́ ẹ fi arigé nẹ́tíwọ́ọ̀kì ọ̀wà àbá ilé ìlú kankan ṣùgbọ́n irú ọmọ eléyìí ò wà láì kò lè ní pírọ́blẹ́mù tó bá dá ọmọ tó ti gba twenty five láti eighty six yóò tó gbà bí mo twenty five lé seven eight eight by eight náà yóò mọ̀ gba thirty jẹ́mọ́ ẹ̀rí ọmọ yín lórí ìjọsìn ara ìjọsìn ní ìjáàbù ẹ mọ̀jọ ọmọ yẹn ẹ̀tún alẹ́lẹ́ àmì yóò tún á ṣe pàmì jẹ́rì fọmọ ọmọ rẹ̀ ọmọ sírílẹ̀ kí àdúgbò ìjọsìn ní ìjáàbù ẹjọ́ ọmọ yẹn ọmọ lùjáàbù ẹran fìlà fọmọ yẹn ọmọ yẹn tó wá láwà ní gan sí kọmọ wé ṣe ẹni tí nẹ́tíwọ́ọ̀kì bá gbé lọ yóò gbé ẹyẹ mọ́ tọ́kọ́ bọ́kọ̀lọ́kọ́ wá ní ìsìn fìlà là ń dé tó bá ti fẹ́ ní ìsìn nẹ́tíwọ́ọ̀kì bá fẹ́ gbé wa lọ kí ni ó gbé lọ fìlà ni ó gbé lọ ó sì gbé fìlà lórí àbá mi ní ìsìn ọkẹ́ kòrògbà lásán nẹ́tíwọ́ọ̀kì tí nẹ́tíwọ́ọ̀kì bá fẹ́ gbé kankan lọ kí ni yóò gbé lọ láwàní yóò kú kí ni o fìlà ẹjọ́ ọmọ yóò máa wí láwàní níjọ́ tí nẹ́tíwọ́ọ̀kì tí nǹkan kan wọ́n bá jà yóò kẹ́gbé láwàní lọ yóò kú kí ni lórí ẹ̀ o fìlà tẹ́gbẹ́ fìlà nìkan ìwé mi ní ìlẹ́mọ̀wé láwàní tẹ́lẹ̀ nẹ́tíwọ́ọ̀kì ti gbé láwàní lọ báyìí kí ló kù lórí mi jẹ̀mọ́ ọlọ́run níjọ́ gbé fìlà lọ́wọ́ lọ́wọ́ láwàní ti dẹ̀ kọ̀ọ̀kan ní kódà ń jọ mọ́ mẹ́tàlá tí mo sí ẹnìkan òun ò lórí mi láyé mo yí ẹ̀ sóbin so nẹ́tíwọ̀kì ní èsè ó ti gbé láwọn àníkó lórí kọ́ lọ́wọ́ dá padà àáfà kí ló kù ní èsè fìlà ẹjọ́ ọmọ yín ẹjọ́ ọmọ wí láwọn àní ẹjọ́ tí nǹkan kan ọba ti ẹ̀gbẹ́ lọ yóò ṣẹ́kù kí ni lórí ẹ̀ fìlà lórí ẹ̀ ẹ ti fẹ̀sìn rí àwọn ọmọ yín kẹ́sì ọmọ wọn la tẹ́ríbíyà kejì nìyẹn ẹlẹ́kẹta àtẹ́ríbíyàtù àdàwíyà ẹ̀rí àwọn ọmọ yín ẹ fún wọn ní rírè bá a ṣe máa ń ṣe dáwà bá a ṣe máa ń pèyàn sójú ọ̀nà ọlọ́ jama ẹ gbọ́ mi yé ẹ wo àwọn ọmọ kékeré ó ti láwọn àyà àbá ikú tó ti yá sórí olúwa fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ di John three verse sixteen ó fọwọ́ bíbí rẹ̀ kan táwọn lọ́rẹ̀ fẹ́ni tó bá gbà á gbọ́ ìwọ ọmọ rẹ kúlì wú Allahu ahad Allahu samad ọmọ rẹ náà máa ju fọmọ kírísẹ̀ ẹ̀rí ọmọ yín tó bá rẹ̀ ti fọwọ́ òsì jẹun mọ́ fọwọ́ òsì jẹun kọ̀ọ̀bà fún náà ẹ̀ ti kọ́ ládìí sami ńlá wà fún níbí yẹ̀mí ẹ ti kọ́ ọmọ yín láwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan tóun náà fi lè máa ṣe dáwà ìní lukumanu sọ fọmọ ẹ pé wà á múrúbìlì màrúfì wà ní ánìl munkar wọ́n súbìrì aláàmọ́ àsọ̀ọ́bàkà iná dálíkà min aznil umur lukumanu sọ fọmọ ẹ èèyàn máa ń ṣe dáwà ni dáwà òsì kọjá nǹkan méjì màrúfì wà náà máa sọ dáadáa fáwọn èèyàn kó o sì máa kọ ìbàjẹ́ àtàbùrú fún wa àwa náà ó lọ máa wá lórí ìyẹn. ẹlẹ́kẹrin òun ni àtẹ́rìbíyà àlòkòlòkíyà a máa ń rí ọmọ lórí ìwà dáadáa ó fi ìwà rí ọmọ rẹ ọmọ tó bá fẹ́ yà rí tó máa jẹ́ zina fún gbọ́dọ̀ níwà ìwà lọ́mọ míì tó ń gbé ah, àwọn fẹ́ràn bàbá rẹ náà wàláì bàbá ẹ kọ́ ọmọ yín yìí o ah, ọmọ yín àwọn sálámù fẹ́ mọ òbí tó bí ah, ọmọ yín lẹ́kọ̀ọ́ pọ̀ àwọn pàdé bí báyìí ló bá ṣe báyìí ló ṣe báyìí ló ṣe báyìí jama ẹ wà níbi wa muhammad sallallahu alaihi wasallam nínú suratul qalam àyà karùn-ún kí ọlọ́wọ́ bá dúró yẹn wa innaka la'ala khuluqin adhim sẹ́rí mo sọ fúnra mi mo sì ń sọ fẹ́yìn ọmọ ìyá mi tẹ̀ ń gbọ́ mi ẹ jẹ́ ká tó àwa ṣe sẹ́rẹ̀ ń tíwà rẹ̀ ọba dá pẹ̀lú dáwà àwọn èèyàn lè má gba dáwà lọ́wọ́ ẹ̀ wọ́n ti rò pé ẹ̀ eh, sáàfà yẹn kò ní wá ìwà rẹ̀ ọ̀dà ọ̀dà ìwọ́ tó ọbẹ̀ ní fídíà lélẹ̀ fídíà lélẹ̀ èyí tó jẹ́ súnà tó ṣe oní ṣẹ̀rí àwòfaramọ́ kọ́ ọmọ ìṣẹ̀lẹ̀wò òkú káàkiri níjọ́ tó ń ṣe súnà ọmọ fámìlì yìí tó lọ ọbẹ̀ èló ló fún wọn. àwọn làáfà àwọn ni onínáwó kan ọ̀dà agreed wàhálà ní fámìlì tiwa ní ìsìn kò sí ìnáwó tí wọ́n fẹ́ ṣe kìí ṣe káàkọ̀ yẹ káwọn sọ public àfihàn ṣe wá sí i àwọn ọ̀dà owó tó nítumọ̀ wọ́n ti mọ̀nà owó tá ì ṣe tẹ́lẹ̀ àlélẹ́ àǹtí mi ó ti ní owó tí ó gbé kalẹ̀ èmi iye tí gbé kalẹ̀ kódà àbúrò wa tí ò sí nàìjíríà tó wà ní Egypt ó ní owó kan tó sẹ́ni láìpẹ́ bá a fẹ́ ṣe kankan lọ fámìlì ẹlẹ́yà sí lòun náà wọ́n ti mọ̀ ọ́ èyàn ò lè kúnnú fámìlì tiwa ni ká gbó òun ó ṣe ṣe lẹ́yìn rẹ̀ ẹ̀ dà wá kàrà ẹ̀ wọ́n mọ̀ káwọn ní dá mọ̀mọ́ àbá wa kú tó yẹ pé a mọ̀ọ́mọ̀ dá owó wàlẹ́ owó tó nítumọ̀ a sì lọ ra kọ́ ìdá dẹ̀ tẹ́ ó kọ́ sí a sì afáwọn èèyàn a ti ra àgé tọ́pọ̀ ẹ ní gbogbo ẹ̀ wọ́n mọ̀ pé táwọn ó ṣe lọ àwọn ìbá wọn dáná àmọ̀là àbá kan ní ilé àmọ́ àmọ́ àgbọ̀n ní o ò lè gbádìí ìsìyè jáde bí lọ so orí sọ́dá kọ̀ tẹ́ ń járe àlè ni ó ṣe èmi ò ní ṣe fírí àmọ́ àmọ́ àtàkùnbẹ̀lẹ̀ àmọ́lá àwàlígbẹ̀gìrì èmi ò ní ṣe yàn àmọ́lágbẹ̀gìrì tó o bá ti jẹ́ tó ti digest ládàṣe kí ni ó ti lọ ó sì gbọ́dọ̀ gbowó lórí ẹ̀ tó bá ti gbowó lórí ó ti dé nígbà ìbátà ètò mi ò fi àwọn ọmọ ìwé ìṣòwò lórí gbẹ̀gìrì àmọ́lá èmi ọmọ fowó mi ra kọ́ídà màá fi ra kùránì kódà atọ́plan kan láìpẹ́ ìtaara fáànù sí mọ́sálásí kọ́mọ ìgbókùú wa ní táwọn àfáà ti wá kọ́ wa nìyẹn ṣùgbọ́n wọn náà wọ́n rí pé àwọn òmìnira ni ọ́ pẹ́sẹ̀ ìnáwó súnà ọmọ ò ní dá sí ṣé bídà náà tó ní freedom ò ní dá sí ọmọ ìfọwọ́ àdúgbò kùránì ò dá sí ó ṣe nìkáì ò dá sí wọ́n ti mọ̀ pé àwọn làáfà yìí ọ̀rọ̀ àwọn èèyàn èèkì wọn ṣẹ̀rí àní amọ́dọ̀bálẹ̀ agreed ṣùgbọ́n sí wọ́n kọ́ wọn ń sálámọ̀ sáwọn èèyàn ọ̀tọ̀ ní dọ̀bálẹ̀ dọ̀bálẹ̀ mùsùlùmí èèmọ̀ dọ̀bálẹ̀ àti bọ́ọ̀yàn oyé sàlámù àlékún àbá ẹkújẹ́ mẹ́ta ó tún sọ̀yà yà wọ́n tọ̀ bí ah, ọmọ ìkòlè mọ́ kì í yẹ kéèké dọ̀bálẹ̀ ń tiẹ̀ ni wọ́n fi kéèké àyàfi pé kéè dọ̀bálẹ̀ wọ́n tún mọ̀ pé súnà ni ọ̀fara wọn bí àwọn arúgbó súnà wọn ìdọ̀bálẹ̀ àti lọ́wọ́ fẹ́ òrìkà àti mọ̀ fẹ́ yẹn ìdọ̀bálẹ̀ àti mọ̀ tó ti yé fúnra wọn àwọn yẹn náà fi ẹ̀ bímọ alhamdulillah àwa máa ń náwó wàlẹ́ àlọ́ ọ̀kan bá inú àbá yẹn tó dùn ó ní àwa máa ń náwó tó ti yé ká náwó èsè pọ́blẹ́mù tiwa àtọ́ náwó ètí èsè sí àrími èyí òǹkẹ́ làwọn àbá àtiwá pọ̀ wá owó sí àrí mi gẹ̀rẹ̀ àwọ̀ láìkì pọ̀ ṣùgbọ́n tó bá wá bẹ̀ ǹjọ́ mi àánà ṣùgbọ́n àwọn owó kan bẹ tá àánà tẹ́nìkan kò ní má fà àwọn tá a bá náà fún. ṣùgbọ́n wọn náà àwọn wèrè ni ọ́ bọ́ ọ̀rọ̀ àwọn èèyàn ò ní kí wọ́n ẹ ẹ ṣe dáadáa sáwọn èèyàn wọn ò tìrò pé bọ́yá ẹ̀sìn yẹn ló kọ́ oníwà abu ẹ̀sìn dẹ̀kọ́ ló kọ́ ìwọ ló ní problem ẹ̀rí ọmọ yín lórí ìwà bó o la ṣe máa ń sọ̀rọ̀ èyí máa ń yá sàgbàlagbà lùkùmọ́nù sọ ẹ̀fọ́ ọmọ rẹ̀ wàhálà tù sọ irọ́ dáká lìnàṣì ẹ tírẹ̀nì ọmọ yín èyí náà yọ ní fòkùfòkùfòkù sáwọn èèyàn ọmọ rẹ ọ̀rẹ́ wọn sọ̀rọ̀ ó ti sáré dá sí i wọn sọ̀rọ̀ ọlọlẹ tí mo gìrì ọmọ yẹn ò ní wà ọba gbàlagbà nídìí odò wọn bá gbàlagbà ájà gbogbo orú nǹkan yẹn ẹ gbọ́dọ̀ fèrè ọmọ ẹlẹ́karùn atẹ́ríbíyàtù àlìbàdàníyà èyí káwọn obìnrin púpọ̀ jù ó sì káwọn ọkọ náà níwọ̀nba ẹ̀rí ọmọ yín kọ́ dápé lára awìlì jìsìníyà kí ni ìtumọ̀ eléyìí insha Allah round of life Ese ṣètò kọ́mọ yín ó di oúnjẹ tó dáa jàmọ́ sẹ́ gbọ́ mi yé oúnjẹ tó ṣe kí o tó dáa ọmọ Ese t'o lára ẹ ṣètò wa sallallahu òun àti Aisha wọ́n jọ ṣe competition nígbà tí Aisha wà lọ́mọge ọ̀la ànábì ìgbà tí yàwó ti yí ẹran mọ́ra ànábì náà là ní ó di ọ̀rọ̀ kọ́ mo wà fisikálé fìtì kọ́ ẹ wà àwọn ìyá wa láyé ẹjọ́ ẹ mọ àgbo ilẹ̀ tútù àgbo kí mo pè jẹ́ mọ́ lódodo àwọn mẹ́dúkú dọ́tọ̀ òun ìfẹ́ gbọ́ láyé etí àbágbo gìrì ṣé tí mò sọ yé àwọn àgbo kan bẹ tẹ́ ẹ̀ bá ti lo ọfà dóòsì ẹ̀ wà láì òṣìṣẹ́ sọ́dọ̀ àgbo ilẹ̀ tútù èmi máa pàtàkì ẹ̀ lọ́sẹ̀ ní ayé rẹ̀ wà láì tá a bá lo àgbo ilẹ̀ tútù báyìí á bì so lásìkò tá a bá lo àgbo àlàáfíà máa ń dé kí la máa ń bì gbogbo rádaràda ṣùgbọ́n torí pé ọ̀fà dóòsì ọ̀gẹ̀ nǹkan Yorùbá ò ní í pé síbí méjì síbí mẹ́ta wọ́n rọ̀yàn téèyàn ọbẹ̀ lè mú kú ni so orí téèyàn bá lè àwọn ẹ̀kọ́ náà ti ń dé tó fi pé ntọ́wọ́ àánú àgbo yìí téèyàn bá ti mú débì tá ní àwọn àgbo ilẹ̀ tútù àwọn àgbo kọ́mítẹ́ tó wọ́n bá ti mú gbogbo ọ̀tọ̀pọ̀ rádaràda yóò bì dáhùn ọmọ làlàáfíà èèyàn mélòó nílò oògùn àràfọ́ ọmọ mọ́ dìwọ́ ọ̀mọ̀ ọmọ mọ ńlá rẹ̀ la iná wá ṣe é jòdì tán fún wa fáwọn oníṣùkú táyà wá ń dábí sáwọn ọmọ òní òkú báyìí wọ́n láǹsà fáwọn ọmọ ni làbá ẹ̀sẹ̀ ń kọ òbí tó bá ní àlò fọmọ òun àlò àwọn ọmọ sálò ọlọ́run jáde wọn ó kú wá wá torí èèyàn mọ wọn ó ti wa ẹ wá nǹkan tó lè wúlò wá ní àpò fáwọn ọmọ wọ́n á jẹ́ pé oògùn lásán lẹ ní àwọn jẹ́ èèyàn ọ̀daràn afa fìjọba alẹ̀ ìwọ máa dìwọ́ ọmọ àwọn ọmọ rẹ from time to time kọjá pé àwọn ọmọ ọ̀dà pé àsìkò tútù mọ̀jẹ̀ wọ́n jẹ oúnjẹ tútù oúnjẹ gbóná àsìkò tó bá yẹ kánjẹ oúnjẹ gbóná mọ̀jẹ̀ wọ́n jẹ oúnjẹ tútù agbọ́dọ̀ bò irú ẹ̀ ní rìyádọ̀ káwọn ọmọ máa ṣe press up káwọn máa ṣe jumping jumping water yudin ayamu jumping kọ́mọ ọ̀dà pé ọmọ mùsùlùmí alimominu kọ̀wé khairu wa habu ila Allahi nínú alimominu dọ̀yìí mòmìnì tó bá strong tó wà physically fit tó dá pé ó lóore lọ́dọ̀ ọlọ́run ju mòmìnì náà lé lọ jẹ́mọ̀ sẹ́yìn tí ọ̀dà pé lè gbà àwẹ̀ ni só lè ṣe ájì ni só lè kírun ni ìsìláàmù gan fẹ́ ká dá pé ẹ̀yin òbí ẹ̀rẹ̀ àwọn ọmọ yẹn kí wọ́n dá pé lára ẹ jẹ́ wọn máa ṣe rìyádọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tọ́lọ̀ máa ní kí ẹni compound ẹ já wọn máa yín wọn sáré ẹjọ́ ọkùnrin ọgbọ́bìnrin sáré ẹ̀gbọ́n tábúrò ni wọn pé ọ̀lẹ́ tiẹ̀ ní ọ́ Aisha Abdullahi ti lọ ẹ wọn sáré lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìgbà míì bóyá kan ṣe front job ni ìgbà míì ẹ sáwòrú àwọn eré tẹ́lẹ̀ táwọn ọmọ òfin dá pé ṣẹ̀rí àfaramọ́ bẹ́ẹ̀ ẹlẹ́kẹfà àtẹ́rìbíyàtúlẹ̀ ẹ̀lmíyà awilẹ̀ àkọlíyà ẹ̀rẹ̀ ọmọ intellectually èyí ò ní ọ̀rọ̀ ọmọ ń lọ sùkúù ọlọ kọ́sẹ́ ọlọ kọ́ kọ́mpútà ọlọ yunifásitì ẹ̀rẹ̀ ọmọ lábala ìmọ̀ kọ́mọ ó nímọ̀ kó lẹ́kọ̀ọ́ ẹ má jẹ́ àṣẹ mistake gbogbo ọmọ kọ́ ni ò lè kàwé tán lọ́dọ̀ tí wọ́n á bíbí àwọn mùsùlùmí máa ní pọ́blẹ́mù ni ọmọ parí ss3 kò lè kàwé mọ́ yọ̀bà lọ́jọ́ ìlà dáradá ṣé ẹ̀rọ tó bá ti lè ka ss3 ó ti ní prerequisite ó lè sọ òyìnbó níwọ̀nba ó lè kọ ó lè kà ẹ wo tí wọ́n bá ṣe ọfẹ́ lọ kọ́ tailoring tailoring tiẹ̀ gbọ́dọ̀ yàtọ̀ ọfẹ́ lọ kọ́ bí wọ́n ṣe ń ṣe ọṣẹ ọfẹ́ lọ kọ́ nǹkan míì ọ̀dọ̀ tí wọ́n á bì ó lè kọ́ lọ ṣe kọ̀ǹdọ̀ díẹ̀ ó lè kọ́ lọ́ máa sọ ọmọ ọ̀dọ́ alámọ̀là díẹ̀ ibi tó ti ń ṣe pé òun ò rówó òun ò rówó ibẹ̀ wọ́n ti fún un lóyún tọ́wájọ́ ọmọ obì <clears throat> tọ́wájọ́ ọmọ ọkùnrin ibẹ̀ ni ó ti jọ ẹgbẹ́ ẹgbò ẹjù ẹ̀yin ni ẹ plan fún ọmọ yín ọ parí ẹsẹ ẹsẹ tí ọmọ eléyìí lágbára kọ́ lọ sùkúù èyí ò kọ́ ni the end life ẹ̀ náà ẹ wo iṣẹ́ tó lè ṣe tí ọmọ rí jẹ ẹ̀mọ àlálì ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ṣé ẹ wá rí ọmọ tẹ bá rí bọ́ fẹ́ kẹ́kọ̀ọ́ náà rìsọ́ọ̀tì rè òpè lẹ́ẹ̀kan ẹ mọ̀ ní ilé máa wéṣe owó lórí ọmọ kan èèyàn máa wéṣe owó kó tó rówó ni ó fẹ́ẹ̀lì ó ní kírẹ́dìtì mẹ́ta ó ní di kírẹ́dìtì mélòó méjì yóò tún gbé ẹ̀sáàmù mi ṣètò lẹ́sìn fún ó dà tó bá ní di private teacher bóyá ṣẹ́ méjì kan kọ́ mọ́ màá sì dáadáa àti físíìsì gba teacher tí ọmọ kan àáfàá lójúṣe wa ní kárí ọmọ wa kan wà intellectually sound jẹ́mọ́ ẹ̀gbọ́n tí mò ń sọ yé kọ́mọ ó dìvẹ́lọ́pù lọ́pọ̀lọ́ tó rá àwọn tó bá nímọ̀ ní ọmọ darí ayé àwọn aláìmọ̀kan kí ń darí ayé o àwọn onímọ̀ ni o kárí ọmọ wa bẹ́ẹ̀ ọ̀dà àtẹ́rìbìyàtù àlèjìtìmáìyà àáfàá láàrin ọmọ wa béèyàn ṣe máa ń ṣe láwùjọ bóò la ṣe máa ń bá èèyàn sọ̀rọ̀ bóò lè yẹn ṣe máa ń ju bọ́ọ̀bù bọ́ọ̀kẹ́ máa sóso yà káàkiri láwùjọ èèyàn máa ń rí ọmọ kẹ́ ìwà aláìlẹ́kọ̀ọ́ ni ọfẹ́ só yóò kó níbi àwọn èèyàn wà ọfẹ́ tu kẹlẹ̀bẹ̀ ọkẹ́ máa tu kẹlẹ̀bẹ̀ láàrin àwọn èèyàn ntí ọmọ rin àwọn èèyàn la èèyàn máa ń rí ọmọ ọmọ eke gbogbo dìde àwọn kàkúndé oníṣó oníṣó kíníkan kíníkan pòwú pòwú ó rọ̀mọ̀ lẹ́kọ̀ọ́ èyí máa ń ṣe báwọn ọmọ tó bá lẹ́kọ̀ọ́ gbogbo tó lè máa rin àwọn èèyàn la èyí máa ṣe tẹ́ríbíyà ni àáfọ̀ ọmọ wa bẹ́ẹ̀ sẹ́rí torí àsìkò kí n sáré fi kankan ìyìn fẹ́ kí n mọ̀ sọ àtẹ́ríbíyà tu àlìjẹ̀nsíyà sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ wa máa ń sáńbi eléyìí ìyẹn ni sex education sex kí mo pe o education bẹ́ẹ̀ kọ́ máa yín wọ́n ti ń tìbọnú ṣe wọ́n ń sùkúù ẹ̀yin ọ̀wà ní kọ́ wọn ní ìkọ́ ọ̀sìnà àwọn àtẹ̀ ẹ̀sìnà wọn kọ́ wọn àwọn onìkan lo condom wọn lè ní boyfriend wọn lè ní girlfriend ṣùgbọ́n káwọn bá ní hiv aids káwọn lo condom tí wọ́n kọ́ wọn nù. àáfàá ní ká kọ́ ọmọ nípa ìbálòpọ̀ láàrin ọkùnrin àtòbí tó bá ti bàlágà ẹ mọ́ kọ́ ọmọ ọdún márùn-ún ẹ̀dín dáná o ẹ mọ́ kọ́ ọmọ ọdún mẹ́fà o ẹ mọ́ kọ́ ọmọ ọdún mẹ́wàá o ẹ mọ́ kọ́ ọmọ ọdún méjìlá o ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún lọ sókè ẹ mọ́ rò pọ́ ọmọ yẹn kéré o ìtẹ́ ẹ̀kọ́ wàláì wọ́n ń kọ́ wọ́n ń sùkú o ó ti kàánú textbook civic kan o ẹ wà jẹ́ ntẹ́yìn ọkọ̀ wọn ni aburú primarital sex pé nínú ìsìláàmù èyí máa róbìn tí è níyàwó ọkùnrin ọ̀gbọ́dọ̀ máa rí èèyàn téèyàn èfẹ́ àwọn tẹ́yìn ó ṣe lára ọmọ yín nù tọ́mọ yín òfin ni yóò sì nà irú àwọn àdìsítà amọ́wálẹ̀ kan ẹ ń bá rí ọmọ méjì ẹ fi rí ọmọ yín á kọ́ wa tó bá wọlé ọkọ bẹ́ẹ̀ yẹn ṣe máa ń ṣe ẹ̀yìn bá tọkùnrin bá sọmọ o lè lóyún o tí ìyá kan fi la ọmọ rẹ̀ ń gbèsè náà náà ìyá yẹn sọ òdege tọkùnrin bá fọ ọkọ tó bá ti pẹ́ jù o lè lóyún níta <laughs> lọ́wọ́ wá rẹ̀ nìkan àti ọmọ mi ń tàn mí jẹ ni tọkùnrin bá tó fọ ọkọ ọ̀gá oyún lè sáré dé o yà lọ sá fọkùnrin ọmọ tí mò ń sọ yìí wàláhì wọlé ọkọ lódìdí ọmọ ìyẹ́ ẹ̀ lọ ìyẹ́ ẹ̀ lọ sórí ìyẹ́ ẹ̀ sá ti dẹ́rù bá kọjá náà dé pé ó ní fún ìgbà tí ó padà lọ́kọ̀ọ́ gan wàhálà ni wọ́n ti gbé ìbẹ̀rù ọkọ̀ yìí náà ṣe pé bí aburú ni mo rọ́kọ̀ yìí sí ẹ mọ fẹ́ rí yọmọ sábọ́kọ̀ yìí ni màmá ẹ̀ ló ti ṣe bẹ́ẹ̀ gbé ọlọ́mọ jẹ́ wọ́n bá yọ ọmọ òun jẹ́ kí lè rè òun ọmọ yẹn sì lakọ bí ẹ ọ wọlé ọkọ lódìdí ọmọ yẹn kódà sùkúù ńlá kan bá dẹ̀ náà ti ṣe wẹ́dẹ̀ ọmọ yẹn àwọn àfà àwọn àfẹ́ ni ọlọ́run pọ̀ bẹ́ẹ̀ bíbá sincerely yours èèyàn máa ń rí ọmọ lórí ìtọ́jọba wọn ṣùgbọ́n èèyàn ọ̀jẹ̀ kó yẹ pé primarital sex sìnà boyfriend girlfriend àdánwò ni ní ìparí tọ́lásìkò tán fún mi ó ti jó tán àáfàá wa mú àwọn nǹkan kan wá tó pọ̀ ṣùgbọ́n sì kò lè gbà mí láti máa mú wa <clears throat> alákọ̀ọ́kọ́ òun ni àtẹ́ríbíyà bìlọ̀kódówátì làásánà àáfàá ní sẹ́dógún tá a sọ yìí kò lè rọrùn àfi ká ṣàkíyèsí àwọn kan tí mo fẹ́ sọ yìí alákọ̀ọ́kọ́ nu tí mo jẹ́ kọ́ ọmọ ọ̀yà rẹ̀ ni pé káre ọmọ pẹ̀lú káwa gangan jẹ́ role model ṣé nígbà míì wàhálà wa lè má pọ̀ a lè má kó ti àyà kùránì pọ̀ àdìsí pọ̀ gbogbo ń tá a bá ń ṣe ọmọ máa ń fẹ́ kọ́pì bàbá àtìyẹ ìyá tó já sí pé wọ́n náà ìmúra sẹ́wó lòun mọ́nà olè kí lọ́mọ rẹ̀ ọmọ ṣe yóò múra sẹ́wó bàbá tí wọ́n gbé girlfriend wálé tọmọ rẹ̀ náà ọmọ ṣe nù bàbá tí wọ́n tàka súfè ọmọ náà ọmọ tàka súfè àáfàá ní káwa gangan ọkọ jẹ́ àwòkọ́ṣe fáwọn ọmọ wa làkọ́díkánù làkọ́ńfì rọ̀ṣúlì láàyè ó sọ àtọ̀nà hasan ìyẹn jálá kọ̀ọ̀kan ẹlẹ́kejì ní àlùwádùn àlẹ́rìṣàd ká kó sú wa àmọ́ sí wáàsí àti ìtọ́sọ́nà gbogbo ẹ̀kọ́ lẹ́gbàá ẹ ṣe mistake ẹlòmíì ọmọ rẹ any slight error báyìí ẹ gbà ní náà ṣe rí gbà míì wàhálà ẹ ọmọ mi ìjókòó ẹ bá sọ yóò dẹ̀ máa sọkún kò mọ̀ pé n ṣe ọ̀dà ọmọ ẹ jẹ́ ọmọ ẹ̀ nà lé lórí n tó jìyà sí ni jama àáfàá ní ká jẹ́ kí wàásì ọmọ pọ̀ fún àwọn ọmọ wa nínú tá a gbọ́dọ̀ mójútó òun ni bákan náà àáfàá ní a tó máa ń lo taalim ìkọ́nilẹ́kọ̀ọ́ a máa ń fi ṣe tẹ́rìbíyà fọmọ ibi ẹ bá ti ń kọ́ ọmọ lọ ní fíkìú ẹ mọ̀ ṣàlàyé àwọn kankan fún ibi ẹ bá ti ń kọ́ níta ẹ mọ̀ ṣàlàyé ńlá ṣe gbọ́dọ̀ ṣe tìyàrú lù staff staff sọ lẹ́ẹ̀kan tó bá jẹ́ àáfàá tọ́ọ̀dù rẹ̀ ọ̀n ká àwọn onímọ̀ ní yù mọ̀ bí yù yóò tó máa mọ̀rọ̀ àdàràdà wa ń bẹ̀ kùsọ́ orí lẹ́yìn ọ̀ ẹ̀ ń bá mọ̀ ṣe dáadáa ó ní bẹ́ẹ̀ yẹn ṣe máa ń ṣe fóbi o àáfà tọ́ọ̀gì ọ̀n kọ́ wọn fi kìwó tó kọ́ wọn sì lọ́wọ́ àfẹ́ ni ọlọ́run tó bá ń ká wọn ọmọ yín pẹ̀lú tàlím bó ṣe tó ń kọ́ wọn yẹn yóò tó máa sọ̀tọ̀ ọlọ́run fún wọn ń bẹ̀ àáfà nínú nǹkan tá a máa ń lò <clears throat> òun ni bákan náà máa ń lo àtẹ̀rìgíbù àtẹ̀rìhì màá fún fẹ́ fún ẹbí àtẹ̀rìgíbù àtẹ̀rìhì tẹ̀rígìbù wá tẹ̀rí ìbù ni wípé lágbájá tọ́ ọ bá ṣe báyìí tọ́ ọ bá ṣe báyìí ra ọ ọmọ eke láìkì tẹ̀rígìbù ẹ má wàá parọ́ o wà láì ọmọ yẹn ó ṣe ń tọ́ sọ àbí ní ọmọ ṣe lókun ọlọ́ra kárọ́ọ̀tì yọ ọmọ kárọ́ọ̀tì mi kárọ́ọ̀tì mi tẹ́lẹ̀ bàrà ń òní nǹkan ṣe mo dẹ̀ ọmọ ìrírí pé ó fẹ́ láìkì oúnjẹ kò láìkì àwẹ̀ pé ti fọmọ ọdún mẹ́wàá tó o bá gbá àwẹ̀ táàtì táàtì lọ́dún màá ra léèsì méjì fún ọ tó wọ̀ ní ọ̀tún àwẹ̀ ó sì ti gbàwẹ̀ lórí twenty seven twenty eight tètè lọ ra léèsì méjì yẹn fún so ẹmọ ìyẹn ni pé kò fẹ́ láìkì àwẹ̀ ṣùgbọ́n láìkì aṣọ ẹ fi wá lẹ́ẹ̀rọ aṣọ fún ọwọ́ agbáwẹ̀ yẹn ẹ̀yin náà má parọ́ ẹ̀rọ aṣọ yẹn fún tẹ̀rìgìbù nìyẹn tẹ̀rìgìbù ni wípé wàhálà ìtọ́ ọ̀bà kírun ò ní jẹun lálẹ́ yìí sì fún ọlẹ́gbàá méjì ṣùgbọ́n ẹ má fẹ́ bi ẹ má fi discipline ọmọ yín tọ́ ọ bá kírun ó jìyà ẹ dẹ́rùbà tọ́ ọ bá kírun ó rí pé ọ̀ sọ lọ́mọ kú yàrá lẹ̀ punishment máa fún ọ lálẹ́ èèyàn máa tó dẹ́rùbọ ọmọ kọ́ mo fi lè níbẹ̀rù àáfàá lèèyàn máa lo irú ùsùlùwù yìí bákan náà èèyàn máa lo ìzẹ̀árù mahasini tifil wàfànáwò àlẹ́ àmọ́mọ́lá àkàrẹ́ nítawà tí sàmọ́ ń ṣe nù àáfàá ní ọmọ ibi tọ́mọ yẹn bá dáa sí èèyàn máa fi hàn èèyàn máa fi hàn níwájú àwọn míì pé lágbájá like èmi ṣerú ẹ̀rí fáwọn ọmọ ìjọ tọ́ọ̀sẹ̀ ọmọ wọn lágbàwẹ̀ ni mo bẹ̀rẹ̀ ọmọ yìí lónìí wọ́n bá náwó mo sì ní àwọn áàpù kan nínú ọ́fíìsì mo sì lọ kó fáwọn ọmọ don't you know it is good for you to be fasting on thursday it is soon of holy prophet muhammad sallallahu alayhi wa sallam the dẹ̀ kóòtù this: àáfà ọmọ yẹn tó bá àwẹ̀ ńjọ́ náà wà lẹ́yìn olùyọ́ dùn pé ah, láàrin kíláàsì mi nìkan mo gbà àwẹ̀ tọ́sí alẹ́ ọmọ dáadáa sars fún mi lákù èèyàn máa ń fi tọ́ ọmọ bá ṣe dáa èèyàn lè kìí ṣe pé èèyàn bọ́mọ kan lórí ọmọ kan gbogbo yín ẹ má kọ́ wá kúrà níta náà yín ẹ rí fẹ́ ṣe nǹkan báyìí fún ìkan tí adé wọ́n bẹ̀rẹ̀ láti bá kọ́ra ìkan dé bá kọ́ra ìkan dé nìsáì ìkan dé Yusuf sẹ́yìn bẹ́ẹ̀ ìtọ́ra ju ẹ mọ̀ ẹ́ dẹ́gbẹ̀rún fẹ́ sórí ọ̀gá o àmì òun ní ọmọ líìdì ìnù torí òun ló ti akúrà nídìí ọmọ àwọn yòókù ò pé ẹ bá a afẹ́ ní ọdún tí ilé òní tàràwì rọ̀mọ̀dọ́ ọdún tí ń bọ̀ wàláì don't be surprised láàrin ọdún àwọn ọ̀rẹ́ ti ápùrà nìkan torí pé èyí tó ṣe dáadáa ó fi o dáadáa ni ìwọ ọmọ rẹ ṣe dáadáa rí láyé àfi ẹrọ. ọmọ rẹ ọkà nìka látọ̀ táwọn owó yẹn kọ́ ni ó yọ àwọn àfa ọmọ mi tí ọmọ kùránì ká yóò bí ah, wàhálà tẹ́bi lè máa ka kùránì ìjọ mi èmi náà ó gbowó irú èmi tí mò ń bọ́ sọ̀rọ̀ yìí kọ́lọ́ sàwọn àfa alẹ́ sàn rí ara tó jẹ mójú tó kéwú àwọn oúnjẹ tá a máa jẹ kí <laughs> àwọn oúnjẹ tá a máa jẹ kí lóde súná ọmọ àtàwọn owó àdúrà yà á ṣe kódà ká tó kẹ́mi ìgẹ́ńdẹ̀ gbogbo àwọn jánárì wà ó dìsẹ́mbà tá a ti wà ó ilé àwọn olówó la ti máa ń lò ó á wà gba àwọn owó owó ọlọ́jà mójútó kéwù fún àtẹ̀ táwọn pé àṣẹ ń tá lò kéwù fún ju à ń ṣàdúrà kí lọ ó lè kèmí bá dúrà kí lọ láyé ilé ìṣọ́ ọlọ́run ti ṣe mí lórí ìjùmọ̀ lọ <laughs> adébẹ̀rẹ̀ aláǹdùlélà èmi èsè pé àdúrà náà ní èsè o láti fi máa ṣe yàṣẹ káàkiri ọlọ́run ti ọlọ́run ti sàárẹ̀ mi kúrò mi ògbé eléyìí jẹ́mọ̀ sọ oníjọ́ náà lọ àwọn owó àdúrà yàṣẹ wàlẹ́ onítùmọ̀ lẹ́mìí wa àfira trọ́sà àfira mílíìkì àfira fìlà àfira kùránì sọ wá ríwọ tọmọ rẹ bá ṣe dáadáa jẹ́ kọ́ mọ̀ kó ṣe dáadáa ṣùgbọ́n nísìn ọmọ ṣe dáadáa o appreciate ẹ̀ níwájú àwọn yòókù yóò rò pé bàbá òun ò tiẹ̀ kú máa ń wé owó kò sí téèyàn ṣe téèyàn máa ṣe lójú wọn àáfàá la máa ń fi irú nǹkan yẹn rí ọmọ bákan náà àfàwábù wàlẹ̀ ẹ̀kọ́ àfàwábù wàlẹ̀ ẹ̀kọ́ èyàn a máa jọ máa ń yà èyàn a sì máa rìwọ́ọ̀dù ọmọ tó fún lẹ́bọ̀ àáfàá lára tá a fi máa ń rí ọmọ tí wọ́n fi máa ń da òun ní eléyìí <clears throat> bákan náà àǹfààní alibitisam kéèyàn ọmọ rẹ́rìn sọmọ bàbá bàbá wọlé báyìí sọ́jà lọ wọlé o àwọn ọmọ ọmọ sákìlẹ̀ bàbá sọ́jà sí kíni o ìkíwọ̀ ọmọ tiẹ̀ ní smiling faces kẹ́kẹ́ àwọn ọmọ rẹ wọn kínú kínú àwọn ọmọ rẹ ó dùn kọ́ wọlé wà láì kọ́ wọlé káwọn ọmọ olè súnmọ́ ọkọ tó kọ́ wọn lẹ́kọ̀ọ́ bàbá ọ̀sán lè kọ́ fẹ́ ọ̀yà you go go to your mother you go and sit down there you go and do kíni kan ah bàbá sọ́jà ṣe kíni o bàbá sọ́jà ti wọlé bó làwọn ọmọ òsèré kọ gidi kọ lára rẹ báyẹn ọlọ́run kó láwà ní ìparí àsìkò olè bàbá kámọ́ máwọn yòókù wa ẹ jẹ́ ń parí ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ànábì wa Ibrahim alayhi salatu wassalam àáfàá sọ fún wa nípa pé tá a bá ń sọ̀rọ̀ rírẹ ọmọ láyé mo ti fẹ́ràn dọ̀fo kọ̀sẹ́ńtọ́ lọ ń gbàdúrà rẹ̀ tó dàbí ànábì wa Ibrahim alayhi salatu wassalam anabi wa ibrahim aleyhi sọláàtù salam. ètò tó rìpítì ara mi lábala kọ́lọ̀ ń gbàdó èèyàn lórí ọmọ ọ̀gá lànàbí wa ibrahim nàbí yón abulambiya nàbí yón abulambiya anabi ọlọ́run ni àwọn ọmọ rẹ̀ tó wá já nàbí ọlọ́run àwọn ọmọ ọmọ ẹ̀ já nàbí ọlọ́run ara àrọ́mọdọ́mẹ̀ lànàbí wa muhammad sallallahu alayhi wa sallam jama kálukú wa náà àwọn àáfàá ní kí ló wá fà á bí kẹfìrọ́tì dùá ìyí wàtàdọ́rù ìyí ìlà àròbí yìí. ìjọba ẹ̀jẹ̀ ṣàkíyèsí àárín yìí sẹ́ẹ̀rí yorùbá lẹ́ni tí kòkó rẹ̀ báyé ló ṣe kíni gbogbo tá à ń sọ látàárọ̀ wà lé èèyàn lè lù tọ́ mọ́tò yàtọ̀ jì ẹ lànà bí ìnáwó ẹ ní ọmọ máa rè àbẹ́lẹ̀ lọ́wọ́ gbàdúrà rẹ̀ ọmọ rẹ̀ yàtọ̀ ìyàwó ẹ̀ yàtọ̀ jì lánàá ẹ̀ lọ́sàdàbí wa náà wò àbẹ́ ọlọ́wọ́ sọ́nù kùránì ni suratu hudu ọlọ́ngbọ́rọ̀ ọmọ ìwà tó ní sàáwì lálíjábálì yàásímù ní èmi náà lè máa kọ́là láásímù àlẹ́yọ ó ní bàbá mi èmi ò ní bọ́ wọ́pọ̀ ojú omi tó ń sọ èmi ò gorí òkè lọ ní ọ̀là mi ó ní kò sí nǹkan kan tó lè láyé lónìí àfọlọ́ ìgbà tó wá dùgbọ́ màá nàbí nóòwù tó parẹ́ á ó dùn nóòwù ọlọ́wà ni rẹ̀ nóòwù sórí má ṣèṣe sí aláìmọ̀kan o má bí mi ní tí ò yí ọ ọmọ rẹ̀ ìnáwó láìsàmì náà àhàlì ìnáwó àmọ́ lónìí gọ́ìrù sọ̀ọ̀lẹ̀ iṣẹ́ ẹ̀bú lọ́mọ rẹ̀ ṣe ọ parẹ́ máwọn èèyàn bú ni ọ̀làdà bíi lówó ó ní ọmọ àdúrà ṣe àbó ní ọmọ ọmọ rè ẹni tí kò kó ẹ̀ báyè ló ṣe kí ni wọ́n lànà bíi Ibrahim àdúrà tiẹ̀ wá pọ̀ ibi tí mò ń lọ tí màá ti rán lọ fún yìí ìyá ṣègbépè lọ́mọ ṣẹ́ fọmọ bàbá èpè lọ́mọ ṣẹ́ fọmọ ọmọ ilé yàtọ̀ ọ̀dùn báwọn náà wàlọ́ọ̀yì èmi ní àdúrà special tí mo fáwọn ọmọ tèmi tí mo máa ń ṣe níjọ mo ti táwọn àáfà àtàlàyé ọ̀ràn àbí Ibrahim fún wa mo ti ní odidi special mo ti ṣe darí yóò ojú ọ̀nà àwọn ọmọ tèmi ń ṣe fáwọn ìyàwó mi tí wọ́n lọ́pọ̀lọpọ̀ wa akéré àdúrà ìyàtọ̀ mi láàrin àdúrà tàbíkàrù even though point àlàyé ọ̀pọ̀lọpọ̀ wa ìṣe àdúrà àṣkárù náà máa ṣe àṣkárù gbà mí àdúrà wà ń bẹ̀ àdúrà Allahumma afini fi ìbádá ṣùgbọ́n àdúrà tó yàtọ̀ àdúrà nínú káfi tọrọ oore àfi káfi lékèrè jìnnà aburú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣàdúrà àsìkò ọlọ́bí ń ṣàdúrà àdàbí àsálà a máa ṣàskar a máa ṣàdúrà ẹ máa ṣàdúrà fáwọn ìyàwó yín fáwọn ọmọ yín ẹ̀yin ìyàwó náà ẹ ṣàdúrà fáwọn ọmọ yín ẹ ṣàdúrà fáwọn ọmọ yín kọ́ lọ́n jẹ́ wọ́n yáre àdàbí Ibrahim ọ̀wà máa bọ̀ lọ rọ́bà náà ìyá ńlá mùsùlùmí ní lákà wà ní èè

rọ̀bànà wàtà kọ́ńtà dùà ìwọ ọlọ́run gbàdúrà mi àwa náà wá ń sọ bẹ́ẹ̀ pé wọ ọlọ́run ọba rọ̀bànà ìwọ ọlọ́run ọba wa ìjìálná mùsùlùmí náà lákà ṣe wá ní mùsùlùmí òdodo tí ó lè máa ṣe tìrẹ wàmí ń zòrè yátìná àwọn àrọ́mọdọ́mọ wa ṣe wá ní mùsùlùmí òdodo rọ̀bànà. wataqabbal du'a ọlọ́run gbà bẹ́ẹ̀ fún wa subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh